ṣé kò wá sí ọgbọ́n tá a lè dá sí fìlà ọmọ tó rí ẹ̀ tóbi báyìí. kò sí nǹkan tá a lè ṣe sí o. ẹ. two hundred thousand kọ́ ló kù màá ní kàn á rè two fifty thousand. ẹ jọ kí ló ń ṣe kinní kan tó dàbí búfalo yìí. níbo ló mú bọ́ọ̀lù ọmọ mi. ilé ìbòròró ni níbi tó ti ń fewé bomubomu borobó. ọmọ orílẹ̀ wa ẹ̀ ó máa ilé mi síwájú ni. so kò fẹ́bọ̀ wá rárá. kò fẹ́bọ̀ ẹ o. Ah. èmi ọmọ akétí ò gbọdọ̀ sójú. ìwọ tó ju agolo gbàgàrà ó yẹ kó lè rẹ́dí láti gbọ́ wọn ara. a ah, kò sí bólódò ṣe lè yáwó ètò wádùwádù awáyún ni jáde mbẹ. owó tí bọ́rọ̀ jì nìyẹn àjò nìyẹn. ìwọ ló bá ṣe owó ẹ. kò lè yé ẹ. ó ti bọ́. aṣọ òpó ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rún owó já. still trending. Oh Robot. Sorry. ṣe ẹ̀kọ́ tá à ń ṣe ní mẹ́ta five hundred naira lọ́dọ̀ ṣàlàyé. ṣé ẹni wọ́n jẹ́ olóṣù ṣàlàyé ni ló fi gbọ́ mi bẹ́ẹ̀ yẹn. there's something spiritual something mystical about it ló tó yọra ẹ̀ kó lọ́kàn mi tí ò fi oògùn gbàgbé sí. ọmọ tí ò tó mi ó ń bá mi sọ̀rọ̀ ó tún fi lọ́kùnlọ́ lọ mi torí àti jẹ. good kọ́mọ pé kọ́lọ́ síta fún mi kó dá kerosene sí kó dáná sun. kí lẹ fẹ́ talẹ̀ béèrè. àwọn ọ̀gá yẹn ni mo fẹ́ rí security ò dé jẹ́ kí n wọlé. Bọ́lá. má wulẹ̀ kí mi rárá. What? kan méjì lẹ́ẹ̀kan ṣoṣo. my life is empty i'm hopeless. cancer of the blood yes ọ̀ṣin mọ́ mi. ní òpó kan fi mọ́ra látàárọ̀ ni o ibi iṣẹ́ tí mo rọ lé ní mo ṣubú dànù pátápátá ni. Ah. ṣé àlá lásán ló wá kó àyà sókè tó tó báyìí. wise up now kí ló ń ṣe ẹ́ torí àlá tó dẹ̀ ń òun kẹ́yìn ń bọ̀dù sókè. kí ni gbogbo eléyìí náà kí ni túmọ̀ gbogbo tó ń ṣe. ẹ rí bàtà táwọn wọ́n ṣẹ̀ṣẹ̀ yìí bá gbàgbọ́ yìí láàyè Muhammad Rasulullah ó kíni kíni kò still trending on Yorubawood. junior ẹ wo tó bá wù inú mẹ́tẹ̀ẹ̀ta ni kẹ́ mú wá jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta náà lẹ fẹ́ mú kò sí wàhálà. honestly mo like mẹ́tẹ̀ẹ̀ta mo dẹ̀ ready láti sanwó ó kàn jẹ́ pé ẹ̀rù ń bà mí because ẹ mọ̀ pé ilé àtọwọ́dọ́wọ́ kò kí ní ìfọ̀kànbalẹ̀ nínú. àtọwọ́dọ́wọ́ báwo eléyìí ṣẹlẹ̀ àtọwọ́dọ́wọ́ ilẹ̀ bàbá wa ni adẹ̀nirú ẹ̀ tó pọ̀ gan. ẹ̀gbọ́n ṣe bó ṣe rí nìyẹn. owó ẹnjìníà tọmọdé tí wọ́n bá tiẹ̀ máa ń gúnyẹ̀ o àgbàlagbà ru tèmi gbọ́dọ̀ máa bá wọn ro káyà bí ìyá àwọn bàbá ńlá bàbá wa ni ah. so ẹ rí àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí àwa nìkan lọ́kùnrin àwa la sì lẹ́tọ̀ọ́ sí ìta ti wá pé báyìí ìrọ́ ti pé o ah. tábà tún wárẹ́ nìkan tó jáde pé òun lẹ́tọ̀ọ́ sí irọ́ ló fi pa bàbá larọ́ ẹ fọkàn yín balẹ̀. Eh, eh, all right ìgbà tẹ́yìn tí ẹ jẹ́ àgbàlagbà tẹ́ ti fi mí lọ́kàn balẹ̀ pé kò sí problem. Uh, nǹkan tó kàn fún ni kì í ṣe tówó fún yín. ẹ má ṣe ẹ má ṣiṣẹ́ o bá a bá ṣiṣẹ́ ń bẹ́ ò parẹ́ ètò kú yìí lẹ lọ́ọ́ rẹ̀ ṣe. Ah, ah, ọlọ́pàá èwo ń tẹ̀ pé Fálànà ò ṣe gbọ́ tiẹ̀. tèmi náà mọ̀ ń gbọ́ yìí sẹ́bẹ̀ mi ò bá gbọ́ tèmi èmi ò sùn lé ń wa mọ̀ pé mú yàn lórí ilẹ̀ ẹ̀yìn fẹ́ talẹ̀ ẹ má dán wo ẹ̀yẹ̀ mi ló mú tí màá sọ fún wọn náà wípé yìí gbọ́dọ̀ jà pátẹ̀ ẹsẹ̀ yín lórí ilẹ̀ mọ́ ẹ ṣe wá ya létí lápá báyìí. ẹ má dà wò kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá káàkiri náà mo ní kí ni nǹkan tó sọnù lọ́wọ́ yín tẹ̀ ń bọ̀bọ̀ wá kiri. Ah, ah, ṣé ẹ̀ṣẹ̀ ni bí bàbá abọ́ ṣe yẹ bàbá ńlá yín nílẹ̀ pé kó fi dáko ṣé bí kẹ́bi bàbá pààrọ̀ bàbá yín kú ni tẹ wá kẹ̀ fún tilẹ̀ onílẹ̀ tẹ fẹ́ jogun ológun. ẹ wo irọ́ lẹ pa irọ́ pátápátá lẹ pa ìgbà tí wọ́n ti ń pìtànkìtàn òkun kógun wọn fẹ́ jẹ àìgbà kàkà lọ́wọ́ kìsì yìí o ẹnì kí n gbẹ́lẹ́ bàbá ọmọ lọ́wọ́ ọmọ kò sí ní tẹ́ ṣe ìhàlẹ̀ àgbẹ̀ lásán bá sálẹ̀ gánṣẹ́ adé àgbo sóòrí o ṣe bá ń rí ìwọ pakuru mọ́ mi ọ̀fẹ́ nà mí kò sí wàhálà olókùnrin tí ń bù yá jẹ ojú ibi tí ń lọ ní nǹkan adé àgbo oró ọmọdé ẹ táwọn sẹ́wọ́n ní ìyá ọmọ àwòdì àmọ́ ìyá rẹ̀ mà sá ìyá tó mà sá ni ó wàá kìlọ̀ fóró ọmọdé ẹ pé ẹyẹ tí gbẹ̀yẹ pàjẹ́ ni sọ fún wọn pé mo burú o ròyìn mi fún ọ dáadáa o pé wọ́n sẹ́yìn kó jẹ́ wọ́n mọ̀ kí wọ́n o kẹ́ni tó bá tún dórí ilẹ̀ bí mo ti ń bá yín sọ̀rọ̀ nísìn nísìn ẹni ọba tún débẹ̀ àtẹni ọ̀fẹ́ talẹ̀ àtẹni tó fẹ́ ta. padà fọlànà mo ní o dá padà ọlọ́pàá wọn ò ní kú kò sí kókó kan lójú wọn ọmọ mi dákun kí ni tó gbójú lé tó ń ṣe bí ọlọ́ba náà sọkọ jẹ́ oògùn tó ní tó ń èmi lèmi mi ṣe mọ̀ jèsìn àwọn mọ̀ jèsìn ló jẹ́ pé bí wọn bá ṣẹ̀ṣẹ̀ rán òǹdè yìí máa ṣe wọn bí ogun bí ogun èmi lóògùn gidi ni. ẹ ṣùgbọ́n wá sáwo èmi náà sáwo awo ò sì jáwọ́ lọ. awo jáwọ́ lọ má sọ bẹ́ẹ̀ mọ́ olùjọ́gbòdú awo jáwọ́ lọ awo àmú gbàwọ́ mi torítorí sọmọ pógún là ń jà sí ogun ni máa ń lani lóògùn ogun ogun ni máa ń lani lóògùn ogun àtòògùn àtòògùn gbogbo ẹ̀ ni máa ń lani lóògùn sọ́ọ̀rí lórí ilẹ̀ ìbẹ́ẹ̀ bá tún débẹ̀ ẹ̀mí tí ó bọ̀ ọ́ pọ̀. Fálànà ìwọ ló fi kú sẹ́fà let's go bet it. èmi ngbọ́n tó wí èdè tí mo gbọ́ ni kò sọ òun ògbọ́n tó wí. mo ní kò jẹ́ akọ ni. n ò bọ́ ọkọ. ẹ mọ̀ kú léra wọn ni. ẹ jẹ́wọ́ Fálànà kò sí ti abẹ́rẹ́ tiẹ̀ tí ó fi igi tàwa ìdálára ó yà tẹ́ tàbí kó orún dànù ni. sọmọ pé bí wọn bá ń béèrè òun jiyọ èrè èèyàn ní jẹ bẹ́ẹ̀. ẹ fọkàn yín balẹ̀ ẹ fẹ́ pẹ́ tẹ́tí ẹ kúlẹ̀ rẹ̀ ẹ dọ̀kúta ẹ dọ̀kúta ẹ má bọ̀ ẹ jẹ́ bẹ́ẹ̀ tẹ̀ irọ́ nìkan ẹ jẹ́ bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ tiẹ̀. dadi dadi ẹ jọ̀wọ́ tẹ bá ti sẹẹtù pẹ̀lú wọn ẹ pè mí ẹ jọ̀wọ́. yóò tó bẹ́ẹ̀ ẹnjìníà irọ́ ẹnjìníà. Falana o ní kò lè dà fún ọ kò ní dà fún ọ alájẹ wọn ló ti lọ yìí o. mi ò mi ò mi ò bá ti nà dànù torí pé ẹ̀yẹ ẹ̀gbọ́n mi jẹ́jú wa. ẹni wẹ̀ júlẹ̀ mú bá a. àti kan lẹ́sẹ̀. ẹ bí ẹ kò lò ó. ẹ má nà ó. gbogbo ẹ̀yin òpò tẹ́ẹ̀dì ilé ajísafẹ́mú ẹ̀ǹdà ẹ̀yin ẹmọ́ tí jẹ̀dí ọ̀sán ẹ̀yin àkàlàmọ̀gbò tí jẹ̀dí òru ẹ jẹ́ dá mi lóhùn bẹ́ẹ̀ bá ń bẹ wú àbísí ẹ dá mi lóhùn bàbá sì jẹ́ dòrò mi àwísẹ̀ lẹ́wà ẹ mi ní hòó gbẹlẹ́gùn bá pé egun egun rẹ̀ á sì jẹ́ ẹ̀yin dà ṣe é pé sẹ́yìn rèé. <laughs> fẹ adarugudu o adarugudu o ìwọ ni mo fẹ fi sẹ́mi ò ní o adarugudu ìwọ ni mo fẹ fọwọ ẹ̀mí ò ní bẹ́ẹ̀. ikú àkúpọ̀ tí máa ń mú ehoro kásẹ̀ lé gàlà kọ́ máa sọ nídìílé ajísáfẹ́ ikú àkúfà mọ fẹ́ ikú ọ̀wọ̀ọ̀wọ̀ kí ẹ máa kú léra wọn ẹlẹ́mọ níjẹ́ ìjẹ́ níjẹ́ wọn rán òdígbà ègèdè síkú ọlọ́nà fún àsán ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta láyé yín ti bàjẹ́ ẹlẹ́ǹwọ́ ẹni tẹ́ báyé rẹ̀ jẹ́ káàkiri ẹfun ní máa báyé osùn jẹ́ osùn ní máa báyé ẹfun jẹ́ àtẹfun àtosùn èédú ní máa báyé gbogbo wọn jẹ́ káyé wọn bàjẹ́ papọ̀ lẹ́ẹ̀kan ni o láti sìn lọ báyìí báyìí ni o káriwọ́ máa sọ nílé wọn ni o ariwo kọ́mọ ìrẹ́lura wọn ni bókù bá kú tí ọmọ lọ́kùnrin jòyè ariwo kù lẹ́yìn ariwo nu ariwo ńlá ni kọ́mọ sọ wọ́n mọ̀ kú léra wọn ni o ariwo ariwo gbàgbà ariwo wọn èfó kú gbígbà ẹ̀ bọ̀kún lé ariwo ariwo gbàgbà ariwo àìfàkàlàmàgbò bọ̀gún arẹ́jà ariwo ariwo gbàgbà ariwo. ọ̀run àìpètèlẹ̀ káyọ̀ tẹsẹ̀ kú òǹbẹ̀ èyí tẹsẹ̀ rẹ̀ bá ti ń kanlẹ̀ torí rẹ̀ sì ń rọrùn ikú ni kó kú o àyàfẹ̀yìn tí orí rẹ̀ ọ̀bá rọrùn ló kù bórí wọn bá ti rọrùn báyìí kí wọ́n máa lọ ọ̀run náà ni òkú lẹ́lẹ́jà máa tà bàbá pé kíbi ó sún ibi asú bàbá ní kó fò àsìfò àwọn àgbààgbà mẹ́ta ò ní sí ekùlùpè pé kìnní bá ti ní kúlú ìkejì á pè ìkẹta pè kùlù dálẹ̀ kó roko adéfúnlásọdí èyí tí sọmọ ìwé adó ládàfún sírìkùsì èyí tí sọmọ èso ọ̀dà ládàfún jẹ́ bọ́dà ọmọ ẹlẹ́gbára èyí tí mo ṣe ìkọ́dà. ẹ̀fọ́ àbẹ́ẹ̀dì ìdí ayé ọmọdé nù púẹ̀ púẹ̀ púẹ̀ kò ń dáa fún un torí à ń pe ọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ó ti fẹ́ máa láàárọ̀ onú báyìí o wọ́n sì ń láì kú ẹ̀gìrì bàbá ńlá ẹnìkan ò lè fawọ́ ẹ̀rọ gbẹ̀dù. òótọ́ ni o bọ́rọ̀ ti ń lọ yìí ó ti dọ̀rọ̀ pọ̀bọ gbọ́bọ wọ̀gbẹ́ fìrù ọ̀bọ bọ̀bọ lẹ́nu tá a bá kọ̀ tá a tètè gbọ́bọ bàbá Fálànà wọ̀gbẹ́ àfàìmọ̀ hmm, àfàìmọ̀ ara kí ni ẹ̀ lérí fẹ́ bá so irin dá ẹ dákun kí ni Fálànà fẹ́ ṣe kò sí tó fẹ́ ṣe. Hmm. èmi ni mo sọ bẹ́ẹ̀ kò sí tó lè ṣe tó rọ́wọ́ tó gẹ̀dẹ̀ bá gbé báyìí ara ẹ̀ ní fi nà hmm. ó dàbí pé kò mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. àsìkò tí wàá tó báyìí tí màá jẹ́wọ́ bí mo sì jẹun Fálànà ẹ̀yin méjèèjì ẹ máa wọlé lọ ẹ gbúrò gbọ́ tí n bá ṣetán pẹ̀lú Fálànà tí n bá ṣetán pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ n bí ní ìbéèrè kan ẹ gbọ́ bí tí abẹ́rẹ́ ti kọ́ wọn sórí ah, kò lè ṣẹlẹ̀ kọ̀ǹkọ̀ náà yìí kọ́ òun odò òwú dúdú àtòwú funfun wọn yìí jára wọn níyàn ẹ̀yìn àjẹsára kan mo fi hùn tí mo fi jù yín lọ́nu mọ ìyẹn tó dájú ni tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀ ojú oorun ní ti pè pa. ẹ̀gbọ́n. ń pè pa ni àtọ́jú oorun báyìí ni ó ti máa dáhùn ooo ooo ooo. ẹ̀yin lè gbé yẹn sẹ́ni tí kú wọn ò dùn nílùú yìí torí gbogbo wa la mọ̀ pé nínú ire ni wọ́n àmọ́ nǹkan tó bàjẹ́ ti bàjẹ́ àwa tó kù ní ká ṣayé rè. ha ṣé pé bọ̀dájà gbó ti yakú náà nìyẹn lẹ́ni tí òun ti tí òun sìgá tí òun obìnrin olóbìnrin kí wàá ló fẹ́ fa kú òjijì àsìkò tán kú sí yìí ò dá o rárá rárá tó ń dẹ̀mọ̀ yìí pé èmi àtẹ̀gbọ́n mi yanjú àlẹ́ nìkan kan wájú tá a fẹ́ lọ bá ó dà ẹjọ́ ta la fẹ́ lọ sábàlágbélé wá ń sìn. ọlọ́run ni bẹ́ẹ̀ ni ọlọ́run ni ọlọ́run nìkan ló tó sátọ̀ sádi gbójúlé lẹ́yìn ọlọ́run ọba kò sí ẹnikẹ́ni téèyàn lè lọ sábà ọkọ mi o máa ṣara gírí ni o torí ìwọ gan ló yẹ kó máa pẹ̀tù sí bọ̀dà yanjú nínú àbí tẹ̀yìn méjì bá wa kárí bọnú kí lẹ wá fẹ́ káǹtì àlàkẹ́ ó ṣe. bọ́dọ̀ olúmọ̀ yẹ́ẹ̀ tẹ̀mí mi ẹ sọ bẹ́ẹ̀ kí ló wá tún ṣẹlẹ̀. ẹ bá jí ẹnu èèyàn méjì nílẹ̀ nìkan.

ó dájú lójú dáadáa péjì ní lówùúrọ̀ ìní wọ́n pè mí wọ́n lárọ̀ tí bàdá dé àgbógbé fáwọn àwọn fẹ́ mọ̀ wọ́n àwọn fẹ́ máa rántí wa ah! náà bá gòkè wọ́n bá lọ gbẹ̀rẹ̀ ọkọ mi ṣe ń bọ̀ orí náà mú wa lọ ọ̀kẹ́dọ̀gbọ̀ ọ̀kẹ́dọ̀gbọ̀ ọ̀ṣẹ̀rẹ̀ alẹ́. Ah! Ah! Ah, ah, ọmọ ṣe àfìgbà tí pípa gbogbo ọkùnrin ilé ajísáfẹ́ tán pòórò. Oh. kódà kàyéfì ńlá ló jẹ́. Hmm. Ọlọ́run ní jẹ́ àríwá ẹ̀ àmì o àmì. ọmọ rẹ̀ máa dẹ́kun owó ẹ̀. olúbọ̀ àlè ló kù. olúbọ̀ àlè wò. ṣé bólúbọ̀ wálé ọmọlé ajíṣafẹ́ ni. àbúrò bàbá adé àgbo àti yanjú tán kú ń jọ sí. ló kù. kò jẹjẹ bẹ́ẹ̀. ẹ gbà mí. wa mà ti tú tán gbogbo ọkùnrin tó máa wà nídìílé wa mà ti kú tán pátápátá ee èmi nìkan ló mà kú ẹ wo bọ̀dá mi dé agbo ló kọ́kọ́ fò sánlẹ̀ ọ̀sán kan òru kan ló kú o kẹ́gbọ́n mi yanjú tó tó tẹ̀lé èmi nìkan ló kú bàbá mi ìfẹ́ kú ẹ gbà mí ara ẹ̀ ń bá èmi nìkan ló kú mi ìfẹ́ kú bàbá ẹ gbà mí aláìbà mí lẹ́rù. ṣe bí wàhálà rẹ mò ń bá kiri látòwúrọ̀ ìwọ ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ọ̀nà tó gbà tó fi ń jẹ́ bẹ́ẹ̀ rèé wọ́n ní ọ̀ka náírà lẹ́bu eré ìlàwó ìsàlẹ̀ àbàtà dífá fún ọlọ́fin níjọ́ tó ń fojoojúmọ́ dá ogbè méjì gbọ́rọ́gbọ́rọ́ wọ́n ní nítorí kíni olómi inú ikú ń kọ̀ ọ́n ó rí odù yìí ni wọ́n dá fún ọlọ́fin nígbà tó ń bẹ̀rù ikú ọlọ́fin wa gbọ́ wọn wá ní ó ṣètùtù ó ṣètùtù ní kú òfin pamọ́ níjọ́ náà ó rí irú ètùtù tí Ọ̀rúnmìlà ṣe níjọ́ náà là á ṣe fún ọ Mm. Ọ̀rúnmìlà oh, bàbá wa ṣe ètùtù yìí tán ọgbọ́n ó yẹra díẹ̀ lágbègbè yìí ó pọ̀ ó wo kí n kúkú sọ ojú abẹ́ ń kò ó fìlú yìí sílẹ̀ ó gbòkobò míì lọ. Ah. màá hmm. ah, nínú ìlú yìí. <sighs> Uh. kò a ṣe ṣe kàn jẹ́ pé ẹ wò ẹ wò um, electrician ni mí tí ọlọ́run ti sọ pé kọ́ mi jí síṣẹ́ yẹn dáadáa wọ́n á lérò rẹpẹtẹ tó máa ń gbéṣẹ́ fún mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bí ilé bíi mẹ́ta sí mẹ́rin ló jẹ́ pé mò ń ṣe wáyàrin wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ah. báwo mo ṣe fẹ́ ṣe tí n bá fi iṣẹ́ wọn lẹ̀ kó sẹ́lómi máa gbé fún. Ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni okú làákàyè wo sáàkì rẹ ọ̀rọ̀ rẹ ti níyànjú ṣe mo dúpẹ́. ó rí wọn ní mọ́ṣọ́dún láyé mọ́ṣọ́dún lọ́run. bẹ́ẹ̀. ìkan lèèyàn ò fọ ọmú nù méjèèjì àbúrò mi ò yẹ ọ nù kó o fọmú iṣẹ́ lẹ́tíṣà tó wíhun kíkú ó sì ka ọmọ bẹ̀ àbí kó o sá tèfètèfè sọ́nà jíjìn kíkú ó mọ̀ rí ọ gbéṣe ah. ìkan ló mú nù méjèèjì. ẹ jẹ́ kí n sá tèfètèfè máa lọ tèfètèfè ah. máa fi wọ́n lẹ̀ gbé fẹ́ lómi ọkùnkùn jẹ̀mí lówó náà. ẹ o tún wá ní kìlọ̀ kejì o ìkìlọ̀ kejì rèé o ó rí ètùtù tá a fẹ́ ṣe fún ọ yìí ó lágbára díẹ̀ bí mo bá ṣètùtù yìí fún wọn tán ẹlẹ́dàá rẹ àtàrí rẹ kò gbọ́dọ̀ rí oòrùn àbí òṣùpá ní gbogbo ọjọ́ tó lò láyé. ẹ dúró ṣe pé mi mi mi ní bọ́ síta mọ́ nìyẹn láéláé ah. inú ilé ni màá gbé títí ayé mi. wo jẹ́mi ó sòdodo ọ̀rọ̀ fún ọ ó rí ní ta fẹ́ fi ṣètùtù yìí fún ọ fìlà pamọ́rìhùn la fi ṣe bàbá wa ṣe iṣẹ́ yìí sára fìlà yìí ọ wà mú fìlà ló jù sáàrin gbogbo àwọn fìlà tó ń bá ń dérò de ibẹ̀ ni ó sì máa gbé kọ̀ gbọ́dọ̀ kú òun bẹ̀ fìlà ni ó máa wà lórí rẹ ní gbogbo ìgbà ó rí tó o bá ti ń dé fìlà ikú kan ò ní rí ọgbẹ́ ṣe àmọ́ tó o bá kọ̀ tó o dé fìlà tí ikú bá lè kófìrí tí ń wá lórí rẹ. Eh, eh, ah. eh ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ hmm. màá máa dé màá eh? dé màá dé màá máa dé sí ah, eh. màá dé ṣe bẹ́ẹ̀ ọ̀sán agbára ọlọ́run máa dé máa hmm. dé ẹ ẹ yọ bàbá hmm? ìgbà wo wà ni mo fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ètùtù tẹ́ sọ yìí torí ẹ̀rù ń bà mí gan ikú tẹ́ ń sọ tó ń léèyàn kiri àbò ah, lámọ̀ tó wà eh? kó má lè jẹ́rọ̀ lẹ́ àbárọ̀ ọ̀la ẹ jọ. ẹni tí ń jèkú aláta tẹ́pọ̀ ń jàròdò lórí ẹ̀ tó sì fẹ́ bọ́ ẹ̀wù àlà lọ́rùn tí ò sì fẹ́ kí epo yìí ǹjẹ́ ọ̀rọ̀ kù sọ́wọ́ òun fúnra ẹ̀ báyìí. bẹ́ẹ̀ni ọwọ́ mi ló kù sí. pé ó ti pẹ́ tí àpariwo ti máa ń pariwo mo múra mo mú jẹ sórí eléyìí ò ní mu jẹ o èmi fún ara mi mo múra yín wálé nìyí ṣó ti gbọ́ mo múra yín wá ní èní yìí ni títí ẹ̀dẹ̀ máa jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo àwọn tó kù nítorí mi ò lè jẹ́ kẹ́ báyé mi jẹ́ pẹ̀lú irọ́ àti gbèsè tẹ́ kó mi sí. máa mi ò parọ́ máa bó ṣe rí nìyẹn. bó ṣe jẹ́ nìkan tó sọ fún mi báwo mi ò dẹjọ́ tí mo fẹ́ bẹ̀rù bọ́sìtà kò lọ gba owó mi fún mi bíbẹ́ ìkọ́ máa rí ojú pípọ́n mi. tiẹ̀ ní nǹkan tí wọ́n fi orí wọn rárá rárá wọn ò fẹ́ mọ bí èèyàn ṣe ṣiṣẹ́ ọ̀la ẹ̀ bí èèyàn ṣe rí owó ẹ̀ tí wọ́n ní láti jalè ṣùgbọ́n ọlọ́wọ́ lè gbà ẹ kúrọ̀lẹ́ o. Ah, ah. alájà lọ́la ah, a máa rí yín kẹ̀. báwo lẹ ṣe ní rí mi ṣé nǹkan tẹ ṣe yẹn dáa ni ẹ̀yin tí mo trust pẹ̀lẹ́ disappoint mi ẹ̀ẹ́dẹ̀ bọ́dà láti wá sanwó ọjà tẹ gbà lọ́wọ́ mi ẹ eh, òun nìyẹn ń sìn ọ̀gá tó trust mi wọ́n ti ń rí mi bí olè oníjìbìtì àti oníjẹkújẹ kò dá bẹ́ẹ̀ yẹn náà. kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. báwo ló ṣe rí. Ah, gbogbo wa la mọ̀ pé bí bàṣẹ ò bá ṣe kò sí nǹkan tí bàlà fẹ́ là ẹ wò èmi gan ń gbìyànjú bí mo ṣe máa tún owó jọ kí wọ́n sanwó tilẹ̀ kí n lè gbọ́jà mi àmọ́ ńgbà tọ́jà ti wá rí bó ṣe wá rí yìí nǹkan ẹ wò látìgbà tí mo ti ṣí ọjà látàárọ̀ mi ò tí ì rẹni sọ pé kí ni mò ń tà ń bẹ̀ yẹn ẹ wò ẹ má bínú sí mi ẹ fún mi di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run máa kàn sí ẹ wo next week yẹn ò ní lè work options méjì lẹ́ni ìsìlẹ̀ kẹsàn-án owó yẹn fún mi ń sìn àbí kẹ wá lọ ṣàlàyé ara yín fún madam mi pé jẹ wá lówó. ẹ ó dà máa wá ṣàlàyé fún wọn máa wá rí wọn lọ́la. ẹ má wulẹ̀ dájọ́ sí ẹ wá lọ ṣàlàyé ara yín fún wọn. ṣé ẹjọ́ wá ni. àjọ wá ni. ah ah, ah. bá yín jà o mo kàn fẹ́ confam kan ni ẹ jọ ṣé lóòótọ́ lẹ jẹ wá lówó. òótọ́ ni kò sí rọ́ńbẹ́. yọ́sí yọ́sí. ó dùn dọ̀la. yọ́sí ojú mi ò tàn mí nà. ó dùn. Ah, ah. nínú gbogbo ohun pátápátá ṣáàjà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lóòótọ́ lójú ẹni tí ò jẹun alẹ́ Eh, ilé àmọ́ pẹ́ kó tó mọ́ ṣùgbọ́n ilé àpadà mọ́ akúkú hmm? mọ́ tó bá tásìkò òye àlà àsìkò tó yẹ máa là sí onìkan ni òye nìkan kan àdúrà táwa máa gbà ni pé lásìkò tìrẹ wa máa dé kélédùn máa rè má jẹ́ kó fò wá rù. bí bá mi àmọ́ ká má parọ́ ó ti sú mi torí ọ̀tọ̀ ni pé bóyá mi ò rọ́jà kó sórí igbá amógun apàtẹ́mátà yìí náà ní nǹkan mo ti ẹ̀dẹ̀ wá ń dárò pé bóyá kí n lọ gba lóhùn at least irú owó tí n bá gbà yẹn tí n bá fi bẹ̀rẹ̀ sí ní ṣòwò mi tí mo fi gbá yìí tó wà ńlẹ̀ ah, bóyá kan á rọ̀ kan lọ́wọ́ àbí kí lo rò. ó dà ó dà èmi ò kàn fi taratara nífẹ̀ẹ́ sí àǹgbá lóhùn torí tí èèyàn bá fẹ́ ṣerú ẹ̀ ó yẹ kí èèyàn ní bíi àfojúsùn kan tàbí àgbọ̀ kẹ̀lé kan lóòótọ́ wọn ò pé ọlọ́run lè ṣèyanu lórí iṣẹ́ tí mò ń ṣe o àmọ́ mo yọ̀ kò ní dáa ká máa fi pọ̀ lùpì o kó jẹ́ pé owó tó yẹ ká fi máa jẹ sẹ́nu ara wa tàbí ká fi máa san owó iléèwé tọ̀mí wa òun là máa fi sáré bá ṣe fẹ́ clear lóhùn káàkiri tó bá yá. àwọn kan ṣáà ń gbà wọ́n dẹ̀ ń mèkì ẹ̀. E. orí yẹn náà sọ bí táyé àti kẹ́hìndé bá rè kúrú kan náà oníye kan náà sínú àwo kan náà níbi kan náà bó ti wù kí gbogbo ẹ̀rí bákan náà tó epo ata orí èkuru wọn yóò rìn jura wọn lọ. ìtumọ̀. ìtumọ̀ ẹ̀ ni wípé mo dá ṣáṣá aró kòǹdó ìyà ló ń kó wọn jẹ lálẹ́ òbí jù. kó dùn kó kó pẹ́ látọ̀rọ̀ kó dùn kó dán fún wa dálẹ́gbẹ̀rẹ́ ká má fa kàrà kọ́ńjẹ̀ kọ́ òṣì ni kú iṣẹ́ ò tán o lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ á o. ó mọ nǹkan gbà tí bá ti ṣe tán màá rí òpin náà tó pè ń sàlẹ̀ yọ̀sí yọ̀sí. Hmm. dundọ́lá. Hmm. ó máa dùn tọ́jú alẹ́ ni. báwo lọ du ọ̀rẹ́ mi. ẹ eh, ọ̀rẹ́ mi má jẹ́ ká tanra wa ó dà ní pé orúkọ jọ ń rò wá ni torí bó ṣe ń dùn lọ́dọ̀ tiẹ̀ ó kàn ń yọ sí mi lára ni. ọ̀rẹ́ mi èmi náà rí lára ẹ̀ ojú ẹ̀ ló ń dán yìí. ẹ ojú wo ló ń dán ọ̀rẹ́ mi má jẹ́ ká tanra wa wo ọlákọ́ ló ń yọ sí mi lára o gbèsè fìkan ra kan fìkan rọ́ kan fìkan tún kan. àbà ọ̀rẹ́ mi kí ló dé dé kódà máa wò ó mi ò ní tẹ́ńsán àti wá sọ́dọ̀ ẹjọ́ tí mo wá yẹn o àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ yẹn ni wọ́n fẹ́ sọ ara wọn di ẹdun arinlẹ̀ láì ṣe èmi bíi kí wọ́n sọ pé kọ́sítọ́mà kan ra nǹkan kò sanwó àbí ìmí ìwà kò tiẹ̀ sanwó pé at the end of the day ọ̀rẹ́ irọ́ la bá ń bẹ̀ o ìtorí ẹ̀ ni mo ṣe tẹ̀lé wá sọ́dọ̀ ẹ̀ níjọ́ yẹn kí n lè rí gbámú lọ́rùn ọwọ́. ó ọ̀rẹ́ ṣé wípé ìwọ ló ní gbogbo warehouse yẹn. ọ̀rẹ́ mi ìwé lọ́lọ́run kúkú jogún ẹ̀ fún. ó lóun tóbi lọ́ọ́ bàṣà tó jẹ́ pé láti ìgbà tí mo ti ń bá wọn rajà ń bì báyìí mi ò fìgbà kankan sẹ̀ báyìí pàdé ẹ̀ rí. ọ̀rẹ́ mi ìgbà tí ọlọ́run ọba sọ wípé a máa pàdé òun la pàdé ara wa yẹn wo yọ̀sọ́rẹ́ jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀ jẹ́ àgbẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan jẹ́ àjọ jáde ká lọ ṣe fàájì wàá bá ṣe máa ṣe fàájì. ọ̀rẹ́ hmm? fàájì èmi ò tẹ́lẹ̀ lọ ṣe fàájì kankan o sórí ibì kan péré òun ló lè mú mi lọ bí mo ṣe wà tínú mi lè dùn sí mú mi lọ síbi tó ti ń gba lóòrùn hmm wo mo dẹ̀ ṣèlérí fún ẹ pé tó bá mú mi débẹ̀ mi ì ní báyìí lójú jẹ́ tó bá ṣoní fún mi ṣàánú mi ọ̀rẹ́ mi. yọ̀sọ́ rẹ hmm. hmm? ọ̀nà àṣeyọrí pọ̀ o àmọ́ ọ̀nà kan ṣoṣo báyìí lèèyàn máa tọ̀ tó máa fi débi àṣeyọrí ọ̀nà yẹn lèmi ń tọ̀ rẹ. bó ṣe rí gẹ́lẹ́ gan-an ló ṣe gbọ́n ah béèbù ọ̀bá tọ̀ náà ebè kó lè dísú láéláé sì máa wò ó àgbàdo tó ń rí náà tí ọba tọ̀nà pé kó rí ìhòhò wọlẹ̀ ó náà ò lè dọlọ́mọ débi pé yóò dò nígbà aṣọ tó wá dà lónìí iní tere ìlì tere àgbàdo lálọ́ọ̀rì dípá fún níjọ́ tí ń sunkún àìrí bí tí ń gbàwẹ̀ àìrí pọ̀n ọmọ owó sùn ó fi ń nù gírí gbígbẹ ọwọ́ arọ́ ọmọ lẹ́yìn adé ó tún kúrú sẹ́kọ́ ní kí ló ṣe tóun ọ̀pọ̀n ọmọ kìíní ó ní ṣe bó ṣàkàn ṣàkàn lọ́wọ́ sí irú fọ́mọ ẹranko ó sunkún títí títí mórí wọgbó ǹjẹ́ mi làgbàdo mú bọ̀ igba ọmọ igba aṣọ igba re gbogbo làgbàdo mú bọ̀ eyín ò ti tàgbàdo sórí ìrìn àjò àgbàdo bá wọn ẹni tó bá máa dúpẹ́ fún òun rèé asàtẹ́rọ̀gọ̀dì tí ń dọ́kọ̀ dúró dọlọ́sinsin ó ní ọmọ dúpẹ́ fún sórí àwa onífá àwa yìí sẹ́sọ fún yàn bẹ́ẹ̀ láìsí ìṣòògùn owó gbogbo ń táwa lè ṣe pátákáwà tó ṣe ń kíhun àfi ká béèrè lọ́wọ́ alágbàwí tí ṣe ifá ọ wà mú ẹ̀ta tẹ̀ ní jádìbò owó ní jẹ́ báwọn àbọ̀ fífa. ẹ fi kan ẹlẹ́dàá rẹ fi kan orí rẹ. ọgbọ́ olóòótọ́ ayé òpìtàn lẹ́fẹ̀ẹ́ àmì tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ ó kọ̀ rẹ ti jẹ́. mo yọ sọ́rẹ́. mo yọ̀ sọ́rẹ́ ifá ọgbọ́n o àápá abíọ́ o iwájú ọpọ́n ọgbọ́n babaláwo ló ṣe ẹ̀yìn ọpọ́n ọgbọ́n babaláwo ní olùmúlọ̀tún àwo ní ọlọ́kànràn ló ṣe àwo ní ọ̀rẹ́ ọpọ́n ọ̀tọ̀ọ̀rún lẹ́lẹ́ ọgbọ́n ìbàrẹ̀ pàkìtì ọgbọ́n òtún àríkọ̀ lọ́tì òní wá bá fẹ́ mọ lójú àríná fàfà àwòdálẹ̀ ti kàró báwo ní bàtìrà báyìí ojú rẹ̀ tó lẹ̀. Ah! ìtìbìtì àwo tìbìtì àtàbàtà wo àtàbàtà dífáfó lórí ire tí ń lọ rè yín àpín lọ́rùn lọ́jọ́ tákàrà fóòsà lọ́rùn. ẹ̀yin arábìnrin ṣé ìwọ nìkan ló ń dágbé. rárá o èmi àtọkọ mi kódà mo ti bímọ. mo ti bímọ. bẹ́ẹ̀ni olóòótọ́ ayé òpìtàn lẹ́fẹ̀ tọ́ba rú ni lójú àbílẹ̀ léèrè. Ah, ah, ah. bọ́ bá sorí gbogbo ní sunú pósí ìrókò gbogbo atán ní gbó bọ́ bá sorí gbogbo ní sunú pósí àràbà gbogbo atán lẹ́lùjù dífá fún gbẹni tí ń tòde ọ̀run bọ̀ àyè abùfó wèrè òwèrè ń tọ̀run bọ́ ayé gbogbo wa òwèrè là ń jẹ ìdátọ́ yẹn rí ire ọ̀wọ́ pọ̀ hmm. ó ti wá yé mi ó ti yé mi arábìnrin eh, ọ̀nà àbáyọ sì lè wà fún ọ hmm, ọ̀nà àbáyọ wà tó bá wá di ọ̀túnla ọ padà wá ṣé o lè wẹsẹ̀. Mm -hmm. Eh, eh, mo lè mo lè wẹsẹ. ọ lè wẹsẹ. bẹ́ẹ̀ni. Eh, ọ̀rọ̀ parí a jẹ́ pé n ó ṣe ọṣẹ kan fún ọ awẹnuwẹsẹ ọ wàá lọ rèé fi wẹ̀ gbogbo ntọ́ ọba wá rí ọ̀túnla lọ́wọ́ àgbà o ọ wàá sọ fún mi ìgbà yìí làárọ̀ náà àbáyọ. Hmm, kò jù kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe sàn. ó ti parí. rádá ẹ káre láì. kó dùn kó tán fún wa dálẹ́gbẹ̀rẹ́ ká má fàkàrà kọ́ńjẹ̀ kọ́ òṣì mi bá ọkùnrin ṣe òtán o lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ àtàn o. kó dùn kó pọ̀ kó pẹ́. òṣì ni bá ògùn ìṣe òtò. dúpẹ́ orí bàtà bàtà tẹ́ ṣe fún mi yìí àmọ́ ó wù mí kí n rí ojú ẹni tó ṣe mí lórí bàtà bàtà yìí torí kí n lè dúpẹ́ ńjọ́ mi tá bá pàdé. Ah. ọláìtàn ọláìtàn àbí kí ló pè é. bẹ́ẹ̀ ni bàbá. mo sì ti rí lójú ranu. mo kí ọ kú oríire sọ wá rí gbogbo ọ̀ràn tó lórí ń pátá oríire ńlá ló jẹ́ fún un bó o ní ọláìtàn ṣe jẹ́ sí ọ. ọba kún mi ni àbúrò mi gangan ni kódà ẹni tí ò bá súnmọ́ wa gan kò lè mọ̀ pé ìyá mi kọ́ ló bí ìyá tó bá sọ lọ́bẹ̀ wù ló bí ṣòkòtò ẹnì kò lè yá àtọ́ba kan àti ọmọ ìyá tí bọ́mọ ẹbí kan náà ní ẹ̀jẹ̀ kan náà ní ajẹ́pọ̀rọ̀ tiẹ̀ ti dayọ̀ nù ẹ̀ ò la lò. Ah, bàbá irọ́ o lílò bíi ti báwo ah, èmi ò ṣe nǹkan tó le tó tó yẹn o. ẹ wọn yọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tètè yí ọ ọ̀rọ̀ orí bó ti ro ibi òfojú okùn mọ ọjọ́ bí agbá àwa iṣẹ́ bíi kì í ṣe pé bọ́yá abẹ lórí tàbá ìgúnṣẹ̀ onífàyè ṣe bẹ́ẹ̀ lẹ́rìí ìpínlẹ̀ Ọ̀rúnmìlà nǹkan tí ó wúlò fún ni pé kí ìgbésí ayé yín àti ìgbàgbépọ̀ wọ rẹ̀ tẹ́ ẹ bá jọ ń gbé pọ̀ káyé yín ọjọ́ rú gọ́gọ́ kí nǹkan jọ máa rọrùn fẹ́yìn méjèèjì ìwọ ọmọ soríire òun náà ọmọ soríire nǹkan kò ní sẹ̀mí rẹ kò ní sẹ̀mí tiẹ̀ náà ẹ̀rù ló bà mí gbà tẹ́ sọ pé ah. òun la máa lò ló jẹ́ káyà mi já. àìrá ifá yìí ṣe bí ẹlẹ́rìí ìpín ni Ọ̀rúnmìlà. ó dáa ẹ̀tẹ́ ẹ bá ti sọ pé kò sí nǹkan kan tó máa ṣe àbúrò mi tó bá dọ́dọ̀ mi kò dẹ̀ sí nǹkan tó máa ṣe mí náà. nǹkan kan ò ní ṣe òtún afúnfún gbẹrúgbẹrú tí bá fẹ́ fún adé abùfẹ́ fún ayọ̀ ẹ fún adé ẹ fún ayọ̀ ẹ fún adé ẹ fún ayọ̀ ẹ fún wáwá dẹ̀ fún àjọsà o. lóòótọ́ lọ sọ òótọ́ lọ sọ àmọ́ ká má purọ́ ó ti pẹ́ jù ewé ò bá lọ sọ pé ẹni ọmọkọ́mọ tó bá sọ lẹ́nu ó ṣàpòyà rẹ̀ kọ́ ni ọmọdún tá a ti rí ọgbẹ́ yìí ni ọmọdún tó ti dèlú ìgbẹ́yìn tá a ti fojú kàn ni ó wá lọ ó béèrè ara ó béèrè ẹbí ó béèrè iye kan àbàtà rẹ̀ wá ta kété bẹ́ẹ̀ ni pé òkú tán sọ yẹ kó bẹ́ẹ̀ ni. kò ń ṣẹjọ́ èmi náà èmi náà mọ̀ pé mo jìnnà sílé àmọ́ iṣẹ́ ajé àti ọ̀nà àtijẹ òun ló ń darí orí síbi tó wù ú. Hmm. èmi mọ̀ pé ṣàdédé wà ṣèbọ́jà èkó tó ná lù wa òun ló gbé yín wá ẹ̀ẹ́dẹ̀sẹ̀sẹ̀ máa wá ẹ̀ kì í yalé ni ẹ wo kò sí wàhálà o àwa tá a wà nílé ebi ò pa wá a tọ́ ọjọ́ lọ́wọ́ ẹnìkan. àbá kò dé wá rí bó ṣe rò ó ọkùnrin ilé fà mí tí mo ṣe wà á àti wípé gbogbo làkàkà mi níbi tí mo wà ṣebí torí pé kí n lè jẹ́ èèyàn kí gbogbo wa lè làkàlẹ̀ lu ni kẹ́ẹ̀dẹ̀ máa wò ó àwọn ọmọ tó wà pẹ̀lú mi níbi tí mo wà àwọn ló ń jàǹfààní oore tó yẹ káàbúrò mi máa jẹ nǹkan tó jẹ́ kí n pinnu nìyẹn pé kí wọ́n á mú ọlá ìtàn kí wọ́n á mú lọ sẹ́kọ̀ọ́ kóun náà wà lọ́ọ́ máa bá mi ṣiṣẹ́ lọ́hùn ẹ̀yin náà kúkú mọ̀ pé ojú olójú kó lè dàbí ojú ẹni. ẹ fẹ́ mú láìtọ́ lọ sẹ́kọ̀ọ́ hmm. ọ̀ wàhálà inú rẹ̀ ó o ṣé ẹ fẹ́ mọ́ ọkùnrin lọ ni jọ dákúnjẹ gbọ́rọ̀ jáde ó dé tí ọmọ jálù ọ̀rọ̀ nù ah, bá sì wí nísìnyí ọmọ hanjia ọ̀rọ̀ rẹ̀ yé mi lóòótọ́ ojú olójú òjòjú ẹ̀ ni tí n bá gbọ́ yé dáadáa tí n bá gbọ́ yé dáadáa mo fẹ́ mú láìtàn lọ èkó. láíláíláíláí ah, mi ò gbà níbo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ọdún mélòó ah so àwọn lè rántí pé wọ́n lábúrò kan síbi kan àbí lẹ́ni tó jẹ́ pé tí n bá ń pè báyìí máa pè é padà máa pè é padà náà máa ń sọ fún mi all the time wọ́n fi gbàkan ṣọmọlúàbí sí mi látàárọ̀ dalẹ́ rí bá mi ṣé wọ́n ti wá rí ọmọ àìjọbẹ̀rẹ̀ tí ń jẹ́ Kùsáyà láíláí mi ò lọ anywhere bọ́n fò bọ́n dẹyẹ mi ò tẹ̀ ta mi ò lọ anywhere kọ́ra fi mí lẹ́ ń jẹjẹ́ ń jẹjẹ́ mi mi ò lọ. o kú ọmọ ṣe dàsáàkì rẹ kọ́ ọ máa wo nígbà tó wá bí mi ò fi gbogbo ara sí tí ìbá kàn sí bàbá tí ń gba wájú tí ń gbẹ̀yìn. lẹ́yìn dákẹ́jáde ó dàbẹ̀ ni pé bí irun orí ẹ̀ ti dọ̀bálẹ̀ lọ́pọ̀lọ́ orí rẹ̀ dọ̀bálẹ̀ nígbà mo ń gba wájú gbẹ̀yìn pé kí láì tán lọ sí kò dáná. mo ṣàmọ̀ pé ìṣòro sí yín àti dáhùn yín ó jọ bí pé kọ́ mo lọ sí kù. ìṣòro sí àti dáhùn ọ̀dẹ̀ amusua amukun wo láì tán. báwo nítorí mi ò sọ fún ọ ní pé oyó oyó ọ̀dọ̀ rẹ nìkún wà bọ́ bá ti ní ó yẹ kó ń lọ sẹ́kọ̀ọ́ ọ̀n lọ náà nù. Hmm, mi ò lọ o mi ò lọ o mi ò lọ mi ò lọ sẹ́kọ̀ọ́ wọn ò dẹ̀ lè fi tipátipá mú mi. kò sì sí baba ẹni tí ó fi pa ọ. bẹ́ẹ̀ni. kò sí baba ńlá kó ẹni tí ó fi pa mú ọ. kọ́ sì máa wo ọ̀sà gidi pé wọ́n mú mi lọ sẹ́kọ̀ọ́ èmi díndín ọkùnrin mo fa ara mo sì ní mi ò lọ. mo jẹ́rìí yín mi ò lọ mi ò lọ. ó lọ lọ. mo ní mi ò lọ lójú mi àbí. Uh-uh. kò wá ṣèkó bíi ti báwo. ti láìtán wínú o ó lóun ò lè kó. kí ló ń ṣọmọ láìtán yìí tó ń ṣe báyìí bàbá mi ah, ṣó fẹ́ kó sínú ìyà lábúlé ni. yọ̀sọ̀ rẹ̀ ṣe tó ń sọ nísìnyí ni pé àwa tá à ń bẹ lábúlé ìyà ń jẹ wá àbí. rárá kì í ṣe bẹ́ẹ̀ nǹkan tí mò ń gbìyànjú láti sọ ni pé èrè wo ló wà nínú àgbàfọ̀ epo tó ń ṣe lábúlé tó lóun ò wá sẹ́kọ̀ọ́ èkó tí mo dẹ̀ ní kó wá yìí iṣẹ́ gidi wà tó tún máa rówó gidi lórí ẹ̀ pàápàá. wo gbogbo ìtọ́ ń sọ̀hún láì tán nìkan olè lè sọ pàtó pé tóun ò fi wá rè. olè lè sọ di tóun ò fi wá o ah, mo kàn ní kí n fún ọ lábọ̀ náà ni o káàdì mi ti fẹ́ tán. bó bá ṣe rò ó sí wọ́n jẹ́ ọ gbọ́. tó bá tún wá dàárò ńgbà kejì wọ́n jẹ́ ọ gbọ́ ó dàárọ̀ ẹ dúró àṣẹyìn náà ti wá fẹ́ sùn nìyẹn ni. Ah, bí mi bá sùn kí ni mo fẹ́ mọ bọ́ọ̀ sọ. ó dáa ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ bá mi bá sọ̀rọ̀. ó dáa mo gbìyànjú ọlọ́run jẹ́ ọgbọ́ ó dàárọ̀. àbọ̀ dẹ̀ lọmọ láìtàn yìí ni a ní kó wá sèkó kóun náà wá ṣiṣẹ́ kó rówó gidi pa kó ríbi tọ́jú ara ẹ̀ kó tọ́jú ẹbí ẹ eh, ó ṣàlẹ̀kì pé òun fẹ́ jókòó sábúlé àbí àbí nǹkan mi wà bẹ́ẹ̀ ni. mo yọ ìwọ gangan nǹkan mi wà bẹ́ẹ̀ fún ẹ ah kí ló dé kí ló lè tó yìí ṣé tipátipá ni kó mọ́mọ́ lọ́mọ wá sẹ́kọ̀ọ́ ni ó lóun ò wá sẹ́kọ̀ọ́ àyàwó ah, tá a ti wà lẹ́kọ̀ọ́ náà tá a wà ń bẹ̀ tá a jókòó síbẹ̀ owó wo la rí jamọ́ra iṣẹ́ eré gidi wo la rí la rí kó jọ ah, ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ tí ò tó jẹ tó tún pèrò lé lórí. Ah, kò lè yé wọ́n ń tiẹ̀ ṣọlá alágbẹ̀dẹ mi tó ń luri lójú kan ó ní nǹkan tó rí ṣùgbọ́n ìyá alágbẹ̀dẹ ẹ ṣá rọra bẹ́ẹ̀ bá fọ́ọ̀ka ìka bàjẹ́ nù. wo ó máa wá sẹ́kọ̀ọ́ ni o ó wá sẹ́kọ̀ọ́ bíi ti báwo. àgàn tó fòrò tọ́nú mọ́rí tó ń wá òrí àtòsùn kiri òòṣà ìdídé jáde nílé lóòótọ́ ọmọ aráyé lè máa béèrè pé ọmọ wo ló fẹ́ fọwọ́ osùn pa lára àmọ́ òun ló mọ nǹkan tó bẹ́lẹ̀ dá ẹ̀ sọ tó fi di pé ó ń wá osùn àti òrí kiri lóru ẹ wò ó tọ́lá ìtàn bá kọ̀ jálẹ̀ tó bá lóun ò tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́ kò sí wàhálà tèmi ní pé kí n ti jíṣẹ́ tí bàbá wa ti rán mi. bàbá mi Ògúnládé ọkùnrin ogun ọmọ èrè ní mògùn alágbẹ̀dẹ bàbá wa tún máa dún lẹ́nu fínáfínàfíná bó o kí wọn wọn á ló o ṣeun bó o kí wọn wọn á ló o ṣeun ẹ wò ó gbogbo ìgbà ni bàbá mi yọ sí mi lójú àlá tí wọn ò jẹ́ kí n sùn tí wọn ò jẹ́ kí n wo nǹkan yóò kan báyìí dẹ̀ ni wọ́n ń tẹnu mọ́ wọ́n lémi àtàbúrò mi ọlá ìtàn ipe ká ṣera wa lóṣùṣù ọwọ́ tá a bá fẹ́ káwọn lójú oorun lọ́rùn mi ò tiẹ̀ kọ́kọ́ kà á sí àmọ́ ńgbà tó wá di pé èmi gan òró oorun sùn òun ni mo tó mọ̀ ọ́ lọ́rùn ni mo wò pé kọ́lá ìtàn máa bọ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú mi kẹ́ máa wò ó iṣẹ́ tó máa ṣe ti wà ńlẹ̀ kódà iṣẹ́ gidi tó lówó lórí ni. Jọsọ́rẹ́ má sunkún mọ́ má sunkún mọ́ dákẹ́ tó gbọ́ àmọ́ wọn náà kò kú. bẹ́ẹ̀ni. à ń tó yẹ kó o fi síwájú ló fi wá kẹ́yìn yìí tó o bá ṣe gbogbo àlàyé yìí síwájú ni aláìtàn gan ò ní sọ pé òun ò lọ. bẹ́ẹ̀ sọ pé òun ò lọ láì tán wò mí wò ìwọ náà gbọ́ gbogbo àlàyé bí ọ̀rọ̀ sì dé dúró nísìn ọ lọ ṣa gbogbo ẹrù ẹ ọ wà á tẹ̀lé ẹ̀gbọ́n rẹ ẹ mọ̀ lè kó bí bàbá yín lè ráyè forí lóṣù ká. mi ò lọ́bi kankan o ah, ah. bẹ́ẹ̀ ni. ó gbọ́ gbogbo àlàyé yìí ni. bá mi mi ò lọ́bi kankan. Ah, bó ni mò ń mi ò lọ o ẹ rọra fi mí sílẹ̀ kí n máa ṣe ayé mi bí mo ṣe ń ṣe yìí mi ò lọ. ọlá ìtàn mm. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ó ó ń kékeré o ó lè tó ara rẹ pa o ṣùgbọ́n rántí pé òkú ọ̀hún ní bá wa sọ̀rọ̀ káwa táwa àlàyé ká ló là káyé wa o mi ò pé o má lọ o ṣùgbọ́n ronú rẹ. Mm, mi ò tẹ̀ta bẹ́ẹ̀ ni. Ah, ah. ẹ wo bá mi ẹ fi ilẹ̀ tó wá lóhùn wọn lọ bàbá mi lọ́run aṣáà rí i pé mo gbìyànjú tó bí ò dẹ̀ rí màá lọ sójú orórì ẹ̀ màá lọ sọ fún wọn pé ọlá ìtànjẹ ò jẹ́ kẹ́ ẹ ró oorun sùn o ó ti gbìyànjú tèmi. ká sọ ma. Samson. ọ̀rọ̀ àmà. o ní. fine thank you ma. ojú tó máa rí ẹgbó kẹ. <laughs> àbí ma ẹ o kò ṣáà ń lu good ní tiẹ̀ ni. ẹ ṣe ma thank you ma. <laughs> Ah, but Samson èmi ló ni mo ti sọ fún ẹ pé anytime tó bá ti wá kí wá ń bì báyìí má máa ṣọ́pá lọ lé. àǹtí <laughs> ah, ah. the last time tí mo wá mo ra nǹkan. èyí tó wá ra yẹn kọ́ wọ́n tí tó jẹ́ tán lé. àwa mélòó là ń jẹ. ẹ bá tiẹ̀ jẹ yọkan àbí méjì anytime tó bá ti wá kí wá ń bì báyìí má máa ṣọ́pá lọ sílé. alright ma. ẹ all right darling o ṣe gan o tẹkẹ bá mi kílé. bí a ti ń bá rí bíi five hundred thousand naira màá mánèjẹ níbi tí mo lọ lóò mo ti fóònù lówó lówó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo kò fi pé kò make sense kí n débẹ̀ kí n má ní cash sí mi. anyways ẹ máa rí ẹ jẹ́ kí n lọ wọ̀ bó ti sá mi um, mo ní kí n sọ fún yín pé mo lọ sọ́dọ̀ Samson hmm. love in Tokyo <laughs> ṣé bó o ṣe lọ ní last week uh, anyway ìgbà tèmi gan tiẹ̀ ti régun Samson mo ti mọ̀ pọ̀ rẹ̀ ló wá wá ìyẹn ò ń ṣe problem nǹkan tó kọ́ máa ṣe ni pé make sure pé gbogbo àwọn ọmọ yẹn pátápátá ló give proper stock nítorí pé o fi wọ́n sílẹ̀ lọ. ẹ̀yẹ́ ti di dandan. ẹ̀yẹ́ ò ṣe wàhálà ah and ẹ̀yẹ́ kò mọ̀ pé bíbí ẹ̀ máa mí ìsẹ̀ nílé o ẹ̀ o mọ̀ kọ́rọ̀ ìwà àtẹ̀ bíi Romeo and Juliet ni. <laughs> in fact èmi gan máa mí ìsẹ̀ but mi ní pẹ́ dé náà. okay it's just oh. for a short while. no problem. ẹ jẹ́ kí n lọ bá yín check. ẹ eh, yeah, get me the cash. ṣọ́fíìsì mi wà ń ṣiṣẹ́. 别你们。 ti ń wá látàárọ̀ níbo ló wà. tí ń wá mi mo wà nílé lọ́dọ̀ tọ́ wá. Oh, okay um, my dear èmi lọ sí pati nísìnyìí but um, ó possible kí n má lè padà wá sílé kó jẹ́ pé màmá gbàgbé lọ sí ọ́fíìsì ni and ara lè jà. ọmọ yọ ṣé ọmọ kan tó ń sọ lẹ́nu ẹ̀ṣá òun lọ sí pati ṣé o fẹ́ sọ pé òun para àtọ̀mí náà yá ni. báwo ni mi ṣe ní mo para ẹ̀ ò àtìgbà tí mo ti rí bó ṣe ń ṣe ni mo ti gbé lọ sí wọ́n dẹ̀ ti fún ní medication and i'm sure it's gonna be okay. o ti gbé lọ sí hospital o ti ṣe nǹkan tí abiyamọ kan ṣe rí àbí ṣé ọmọ pínlẹ̀ ìgbà tó gbé lọ sí tó ti padà wálé ó yẹ kó máa wò ó lóòrèkóòrè ni títí tára fi máa yàtọ̀ pápátá. Ah, mo yọ kó jẹ́ pé o ò mọ̀jú patí lọ ṣáá patí ní gbogbo gbà patí ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ńgbà tí ò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ àárín kankan nínú wọn. ọ̀rọ̀ oh ọ̀rẹ́ mi dẹ̀kọ́ ló wá ń ṣe nǹkan o ó ṣàrùn títún mi ṣe ìyá ẹ̀gbọ́n ọba kan ọ̀rẹ́ tún mi ṣe ló ń ṣe nǹkan o títún ṣe dẹ̀ invite mi wò ó in fact kán lè mọ̀ pé tún mi ṣe èèyàn gidi ló ń bá rìn èmi ni mo ra aṣọ tí gbogbo àwa ọ̀rẹ́ máa wọ̀ pátápátá ṣé wọn wá rí i pé kò make sense kí n má débẹ̀ ǹsìn nǹkan tó kò tẹ̀ wá ń dùn mí ni pé ọlá tí ó sì ń lé ìyẹn ló ń dùn mí but all the same nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan ayọ̀ àtàláfíà tí mo fi yín sí òun náà ni mo máa dé bá yín lágbára ọlọ́run àríra lítà. Ah! aṣọ tí mo rú àti àṣìmáwò kó tó fẹnu ẹgbẹ lẹdìí ó tún mọ gbogbo àrà tí mo yọ sórí máa dá òun ló ṣe jẹ́ kí nǹkan rí bákan bákan tẹ̀lé owó wa dé tó ń sìn ó bẹ̀rẹ̀ sí ní wà tó wù òde ṣáá pàtí ni lọ́sàn-án pàtí ni lóru kò tí ẹ kò tí ẹ bìkítà fọwọ́ débi pé máa tọ́jú ọmọ àbí ó máa rí tọmọ rò birthday party lónìí bẹ́rí àlọ́la wọ́n yí òkú ìyá kan padà lọ́tùnla ah, ọlọ́run máa ṣe o tí mi ìbọn tèmi náà tó tèmi ojú tó ṣẹ́yìn tèmi ò kó ń ṣẹ́dà síbò ṣé bí ìgbà ṣe máa bá lọ rẹ̀ ṣé àwa gbọ́dọ̀ gbàdúrà sí Elédùmarè pé kó jọ torí Ọlọ́run kó bá dàgbà padà sí bó ṣe wà tẹ́lẹ̀ bí ó tiẹ̀ máa dúró ojú á jókòó sílé. ká gbà wípé ìwọ náà ò mọ reason táwọn custom fi seize ọjà mi ṣùgbọ́n ìjìwó lójà tó kówó inú àkáǹtì mi pẹ̀lú gbogbo owó tẹ́ pa. Ah, ah, sista mi ìjì kankan ò jà ẹ̀yin náà lè ń gba àwọn owó yìí. èmi. bẹ́ẹ̀ ni níjẹta ẹni kí n send one point five million sí i mo send ẹ̀ àná again a request for another two million naira ah. mo dẹ̀ send ẹ̀. two million naira. ẹ eh, sista mi ẹ má sọ fún mi pé ẹ rántí o ẹ yẹ yẹ ẹ ok yẹ yẹ mo rántí mo rántí but kí ni mo sọ fún ẹ pé mo fẹ́ fi ṣe. Ah, ìyẹn lè wá sọ fún mi o ẹ sọ nǹkan tẹ fẹ́ fi ṣe fún mi ẹ kàn ní kí n sẹ́ǹdẹ̀ sí yín mo dẹ̀ sẹ́ǹdẹ̀ ṣé ẹ ẹ mọ nǹkan tẹ fi ṣe ni. ẹ eh, mo rántí pé mo lọ sí àwọn ibì kan láàrin ìjẹta sáná yẹn but báwo mo ṣe ná three point five million láàrin ìgbà yẹn sísìn yìí sísá mi nǹkan tẹ̀ ń sọ báyìí ni pé ẹ ti náwó yẹn tán lẹ́nu ìjẹta sànà sísá mi three point five million naira close to four million naira. ẹ bọ ọlá ìtàn kò yé mi o i don't understand ilé ìsosimi lẹ́nu máa buyọ̀ sí i. mọ̀yọ̀ ó ṣe yẹ ilé tí dídì báyìí ìwọ gẹ́gẹ́ fúnra rẹ lẹ̀ lúùlù tó fẹnu pé òjò léra rẹ̀ lórí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ ṣe ìwọ lọ́fà bí bí bí bí bó ni kiri ṣé wọn ṣàlàyé fún ọ ni wọn ṣàlàyé fún ọ bí òkòkò bí yẹlẹ tí ọba fàyè gba òròmọdì ẹkọ jẹ jáde ọwọ́ àwòdì ò lè tẹ ọmọ rẹ ṣé bí mo sọ fún ọ àbí wọn sọ fún ọ nípa pé láì tán gbọ́dọ̀ kúò lákàtà rẹ bàbá láìtàn ò kúrò lákàtà mi kò kúrò lákàtà mi. láìtàn ò kúrò lákàtà rẹ wọn mọ tí mò ń ṣe nu kò sífun tí ń bẹ nínú òròmọdìẹ tí ojú àwòdì òkè ò tó èmi mọ̀ dájúdájú pé láìtàn kúrò lákàtà rẹ ló jẹ́ kírú àjálù báyìí ọmọ ìṣẹ̀lẹ̀ sí ọ. bàbá láìtàn ò kúrò lákàtà mi nígbà kan kò jẹ́ pé ẹ̀ẹ̀kan ó máa ń lọ sọ́dọ̀ ọkọ àfẹ́sọ̀nà ẹ̀ adẹ̀ ló bóyá bíi ọjọ́ mẹ́ta sọ́jọ́ mẹ́rin péré kò kúrò lákàtà mi. lórí nǹkan lórí nǹkan alẹ́ èèyàn ọ̀dà ẹlẹ́nu ẹ̀ kí ni ẹ wò mọ́ la kí ẹsẹ̀ ẹnu gúngùn náà ni ṣé wọ́n sọ fún ọ wípé kò gbọ́dọ̀ kúrò lákàtà rẹ rárá ni ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ah wọ̀mí n tí ò yí ọjọ́ wọn á ṣàlàyé rẹ fún àlàyé kádàrá sórí ọjọ́ tí ẹ mú ọ wá sọ́dọ̀ mi tí mo dáfá tí mo fi bí ọ léèrè wípé sọ̀ ń dá gbé ni tó ní ìwọ àtọkọ àtọmọ rẹ lẹjọ ń gbé ó rí i pé mo tún tún fádá nígbà tí mo tún wá tún ìfádá ní mo rí lójú fa àlàyé kádàrá ni mo fẹ́ ṣe fún ọ yìí mo rí i pé ìràwọ̀ rẹ àti tọkọ rẹ ọkọ bẹ́ẹ̀lì ọlẹ̀ kò gbéwọ̀n kankan iná lẹ́yìn méjèèjì ibi ẹ bá jó mọ lẹ́ẹ̀mọ ṣùgbọ́n nígbà tí mo wá wá ọ̀nà àbáyọ fún ọ ní fa àti láìtán tí mo ní kò gbọ́dọ̀ kúrò lákàtà rẹ̀ òun la fẹ́ fẹ́ tọ́jẹ́ wípé tí bá ti ń fẹ́ sírawọ̀ tiẹ̀ ìdàgbàsókè ọmọ bá ìràwọ̀ wọ àtọkọ rẹ ọwọ́ alọ́lọ́rẹ̀ sùn bí kan fún fún fọ́jọ́ mẹ́ta mẹ́rin bó ló ti fẹ́ kórí ìwọ ọmọ pé tí afẹ́fẹ́ ọ̀bá fẹ́ iná mọ́ iná mọ́ jájò rẹ̀yìn ni ó sì lè ṣe bẹ́ẹ̀ kó jó kó kú bá wá jó tó kú àfàìmọ̀ kọ́ mọ̀ jẹ́ pé eyín tó o fi ń jẹran kó o tún mọ̀ wá fi jẹ eegun. Ah, ẹ wo bàbá ẹ jọ̀ọ́ ṣàánú mi ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí ẹyin tó ti ń jẹran kó jẹgun ẹ kí ni ṣíṣe báyìí. ṣíṣe eré ṣèkómọ tàbí kó o ṣe ọjọ́ òbí tàbí kó o tẹ́ pẹpẹ ayẹyẹ. ó wá ṣe ń ṣe bí adití báyìí sọ ọmọ tó ń ṣe tó fi ní lárí tẹ́lẹ̀ ọwọ́ ń bi mí pé kí ni kó o ṣe eré kómọ tàbí kó o pọ́ ọ fẹ́ bọrí kò sọ̀rọ̀. bàbá ẹ má kọ̀yìn sí mi. mọ́kọ́. àmọ́ tọmọdé bá tó lọ́kọ ṣe bó lọ́kọ ni tó bá tó ládàá ṣe bá má dàá fún mi ẹni tó bá tásìkò fún láti lọ sílé ọkọ ṣé mo máa ní kó má lọ ni àbí irú orin wo la wá ń kọ sí gbẹ̀dọ̀ eléyìí báyìí. Bátúndé bó ló ti wá jẹ́ ó ò sùn mọ́jú ni ah. ó ṣe wá fi ṣàjímọ́ná báwọn. n tí ń bẹ́lẹ̀ yóò gba kí n rọrùn sùn mọ́jú ṣé bá ti fẹnu kò lánàá pé òní làá jì lọ. lóòótọ́ la fẹnu kò kó ní làá jì lọ àmọ́ èmi fẹ́ kí ilẹ̀ ọmọ díẹ̀ sí i. Ah, ilẹ̀ ti mọ́ o ah. ẹ ṣe kí akẹ́ lọ wẹ̀ o kódà gan kò gbá kẹ́wẹ̀. kí ló dé ṣé torí ọ̀rọ̀ láìtán ló ṣe mú gbogbo ẹ̀ gidigidigidi báyìí kí ló dé. ṣé kò tó bẹ́ẹ̀ ni ṣé àwọn kan wà kóra wọn jọ wọn máa jẹun amáyé ni ṣé torí pé àṣìlè rẹ̀ pálẹ̀ sì ti bá àyànjú rẹ̀ lánàá ń gbé kó wá kó wá ṣàlàyé bí ṣe kú tọ́bẹ̀ pa àbí ṣó yẹ kẹ́ni ẹlẹ́ni jèrè iṣẹ́ ọwọ́ wa ni. àwọn tí ẹ lè jèrè iṣẹ́ ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa òun jèrè àwa la jèrè iṣẹ́ ọwọ́ wa fúnra wa ọ̀gbọ́n bí gbogbo ayé lọ́mọ ìpè oko Ògúnládé ni wọ́n ti ń kọ ẹ̀yìn tán fi ń ṣe pò báwo ni láì tí wọn ṣe wá ní sílé tí wọn sọ̀rọ̀ àwọn adífá pòǹdà. kò yé mi o. kò ní ṣeé ṣe fún wọn farabalẹ̀ jẹ́ ń wọlé kí n bomi ara ká máa lọ. ẹ síra o ẹ síra sí o nílùú tó lọ́ba tó níjòyè ó lè dàbí àbá lójú yín àmọ́ kò kì í ṣe àbá rárá nǹkan ẹyọ kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé Ọláìtàn ò lè bá yín padà sábúlé o. Ah, ah. sọ rẹ kí ni dààmú rẹ náà kí ni jẹun táwọn ajá ń jùrù mo béèrè lọ́wọ́ rẹ nìí mo ní kó yọ̀ǹda láìtàn fún wa kó lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ lọ́dọ̀ balẹ̀ ìwọ ló lè gbé ìgbéraga wo ló gbé wọ̀ gan-an. ẹ ẹ ẹ wò ó kì í ṣe tìgbéraga rárá. ọ̀rọ̀ kí wàá ni nǹkan tí mò ń jẹ́ kó yé yín ni pé ṣẹ́rí gbogbo nǹkan tí mò ń sọ yìí fún àǹfààní gbogbo wa náà ni ah. àti wípé àwọn tẹ̀ ń sọ pé wọ́n bá yín jiyàn yìí ẹni tó bá lọ ṣe nǹkan burúkú fọmọ ọlọ́mọ ń kọ́ ta ló fẹ́ dúró fún àti pé èló là ń sọ̀rọ̀ ẹ̀ gan pàápàá. à ah, ẹ wo ẹ dákun ẹ dákun gbogbo nǹkan ni mo gbà ọ ẹ má mẹ́nu bà ọ̀rọ̀ epo wa o à ah, epo wa tálájì ẹ̀ bá wa àárí rárá àárí fifty thousand. fifty thousand ni ṣé lójúmọ́ àbí lọ́sẹ̀ lọ́dún. ọdún ni ọdọọdún ni fifty thousand lọ́dún ọmọ kò owó ńlá ni. ó dà. ẹgbà. rírì ọ̀dà ni wọ́n wà ní ọmọ gbowó. hundred thousand naira nìyẹn bẹ́ẹ̀ ṣe máa máa gbà lóṣooṣù nìyẹn ẹ fi tọ́lọ́dọọdún sílẹ̀. Hmm. hundred thousand. Hmm. ẹ̀yin lẹ́kọ̀ọ́ mọ́ bẹ́ẹ̀ ṣe máa máa pín lọ́hùn. lóṣooṣù. bẹ́ẹ̀ ni lè gbà hundred thousand mí nìyẹn owó mọ́tò yín nìyẹn ṣùgbọ́n o ogún ọdún lè ní ẹ má retí láìtàn lábúlé o. o ní ogún ọdún ká má retí láìtàn kí là ń wá a fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tá a kàn ń wá a fún náà ni jẹ́ ọmọ kánrin kése náà ni àdọ́ ẹ̀gbọ́n rẹ̀ lọ́wà ó ṣeun. ẹ wo ọ̀rọ̀ ti fira ẹ̀ múlẹ̀ ṣé wàá rí mi ìwà mọ bí ẹ ṣe fẹ́ rìnrìn yín èmi ní láti dé warehouse báyìí oúnjẹ yín ò ní pẹ́ rẹ́dì tẹ́ bá jẹun tán tó bá jẹ́ pé ó sì wù yín láti dúró ilé nílé yín tó bá dẹ̀ pẹ́ ti pinnu pé ẹ fẹ́ padà sábúlé náà ọlọ́run á bá mi pàlọ́ àtàbọ̀ yín mọ́. mi ò fi yín lẹ̀. oṣooṣù ló pé àbí. oṣooṣù ni bàbá mi. kí ni ṣé kí mo wí fún yín. pé kí ni. ọ̀rọ̀ ẹni yìí ò lè ẹ ń bẹbọ lẹkọọ ẹ ń bẹbọ lẹkọọ ẹ ẹ tún jẹ nsùn mọ́jú ẹ wá ń gbálẹ̀kùn àti ìdájílẹ ti jí mi kalẹ̀ sí nǹkan ni. èmi jí ọ kalẹ̀ ń dájí. ẹ̀yin lẹ jí mi. ká mọ̀ wí kó wa bi. lẹ jí mi. èmi mo ní ká mọ̀ bọ̀ lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ jí mi bàbá gbogbo owó ìkọlà kò jíṣẹ́ ńlẹ̀ o. èmi ṣàgbàlagbà alájẹbánu ní sísàgbà àyà àmọ́ kọ́bọ̀ ò ní rí inú owó kí ló dé tó fi jẹ́kùnrin mo ní kí ló dé tó fi jọ́kùnrin. yìí ò sẹ́yìn àníjà sí. bẹ́ẹ̀ mi mo wá jí ọ ni o bí wọ́n lo wá jí mi ni o àmọ̀ wò. ẹ̀yin lẹ jí mi. èmi mo jí ọ ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀. Ah, ah bàbá èmi mo jí yín. wọ́n ló jí mi lẹ́nu gbọ̀ngbọ̀n mo jẹ́rìí ẹ̀ adẹ́tẹ̀tẹ̀ náà ní sọ fẹ́ bá wọn fọ́ọ̀tì mọ́tò náà lẹ́yìn tí mo ti fọkàn sí i pé àmàṣeré ló wá ń sọ fún mi pé ò lè sùn don't say that o eré kí ló ṣe. mi ò ṣeré o ẹ nà án ṣé o mọ sista mi ó mọ pé wọn kì í gbélé and ọmọ wọn kò mójú any other person yàtọ̀ sí mi in fact kò sí bó ṣe sick tó tó bá ti fojú kàn mí báyìí ara ẹ̀ máa yá ni. pẹ̀lẹ́ oníwòsàn àgbà lọ́rọ̀ kan sì ń sọ fún mi pé o ò ní sùn bí. mi lè sùn jàre mo ní láti lọlé ìwọ náà máa bọ̀ lọ́dọ̀ wa weekend ó ṣáà kí n ṣàlejò ó lè sùn náà. bọ̀bọ̀ bọ̀ ní báwo ni mo ṣe máa wá sọ́dọ̀ yín èmi ò wá o mi ò wá gbogbo nǹkan tó sọ mo gbọ́ ni bọ̀ mi ò tí ì gbà. wo <laughs> ìwọ ló mọ jàre mo ní láti máa lọ. lọ́la kárò wí ni. báwo ni mo ah! ṣe lè fọ́ dún sáré dáadáa yìí. irú kí lè lè jẹ́ kí n máa lọ náà. máa rọ fáńdẹ̀ fúnra mi máa rọ fáńdẹ̀ fúnra mi. no no no no stop. no I'm not gonna stop. àǹtí láìtàn àǹtí láìtàn àǹtí láìtàn àǹtí láìtàn ṣé kò sí mi. mo ní kí n sọ fún yín ni pé wọ́n send message sí wa láti factory fún owó tó yẹ ká san yìí torí pàtí send ẹni ìdílé ìṣòwò àtàwọn fi ti gbọjá wa. tá a máa sẹ́ǹdẹ̀ lẹ́nìí so wọ́n á lè pẹ̀jọ́ wa lọ́la. sorry. Pẹ̀lẹ́. Ah, ẹ ti sùn. No, ti sùn. Mo ní kí n wá kí n kàn wá wo owó náà ní mímọ̀ bó ṣe wà lọ́dọ̀ ẹ̀. Ó ṣe gan-an láìtàn. Ó ṣe gan Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Bọ́pẹ́ sá. Thank you so much. It's okay. Um, báwo wá lára ẹ̀ sẹ́? Lára ẹ ti balẹ̀. Eré kó ti sùn. Yeah, you're right. Pẹ̀lẹ́. Wo ilẹ̀ ti ṣú ìwọ náà a wá wọlé kó lọ kó lọ sùn. mo tẹ̀ ti sùn lọ bí báyìí. ṣé bó ṣe máa wá jókòó tilẹ̀ fún àwọn ẹ̀. mo máa lọ bí mo ẹ má sùn kó wọ òkè ẹyẹ ló sùn ọlọ́run. ṣé o ẹni ẹlẹ́nu nígbà ṣe ẹ ṣe o. àmì ẹyẹ ló sùn. àwọn tó ń gbà ṣe wọn o ṣe dẹ̀ o ṣe gbọ́n. ẹ sá ẹ̀sùn àwa wà òkè ń bíbá yìí. Thank you. sọ fún mi pé ó tún ti ń jáde. ó jọ bẹ́ẹ̀ ṣé kò sí. ṣé kò sí ìbéèrè àwọn tí ò bá kí ń ṣàbíamọ ó ní ìbéèrè tó bí mí yẹn mo yọ òun bí mi pé ṣé kò sí. ẹ lọ ah, nígbà tó mọ̀ pé ọ́fíìsì ni mò ń lọ ah, kí ló tún wá ń béèrè lọ́wọ́ mi. ah god dúró dúró ṣé a gbọ́dọ̀ máa dá ọlọ́run lẹ́bi bó ṣe dá wa lọ. ìtumọ̀. ó yẹ kí wọ́n fúnra ẹ mọ̀ tún ẹ̀ láti monday sí monday sọ fún mi mo yọ ọjọ́ wo ló fi ń ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ìyá sọmọ tàbí ìyàwó sọkọ ojoojúmọ́ ayé pati ni ṣáá pati ni ó nìyẹn ọmọ ẹ sick dojúkú o ò tiẹ̀ bìkítà pé báwo ló ṣe wà báwo la rẹ̀ ṣe rí ṣàlàfíà ìgbéra sókè kó kan o tún ti múra ń sìn o ti ró dẹ́dẹ́ o kàn dúdú mo mọ̀ wípé bó ṣe ń lọ yìí ọ́fíìsì ló ń gbà lọ sí pati mo yọ̀ ṣé bá ṣe máa bá gbèsè ayé wa lọ rèé Olúbọ̀wálé àti ibi tá a ti ń ba bọ̀ àti ibi tá a ń ba lọ ibì kan ṣáà ló máa já sí èmi ń ṣèwọ̀n tí mo lè ṣe gẹ́gẹ́ bí abiyamọ àdìmájẹ́ ká torí àwíjàre ká jẹ́ kí tọ́tán lẹ́nu mo ń lọ sọ́fíìsì mo ṣe ń lọ yìí possibility dẹ̀ wà kí n má padà dé lálẹ́. ọ̀ bóyá kí n pẹ́ dé oh well màá torí ìtọ̀ mi wá màá gbìyànjú láti tètè dé mo ń lọ ó dàbọ̀. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ túmọ̀ òkèlè gbígbẹ tó ń ta láfíà. ọmọdé mi mọ̀ ẹ́ pé ó ṣe kó kó jábẹ́rẹ́ pé kálukú máa ṣe iṣẹ́ ẹ̀. ah yọ sọ́rẹ́ ló bá wẹ̀ wálé ló bá wẹ̀ àwọn àlẹ́ ẹ̀yọ̀kan tẹ̀mí kan ọ̀dọ́ mi lójú náà nìyẹn. 嗯，我俩加码干，你上了吗？这个会来吗？这个玩心，来了吗？给我 wà wà. ẹgbẹ́ mi kí ni ẹgbẹ́ mi wò. tó dáa mo fi bẹ́ẹ̀ mo mọ̀ mo ti ṣe ẹ́ ó lè ti ṣẹlẹ̀ dáa tí mo lè sọ tàbí tí mo lè ṣe ju kí n ṣáà máa bẹ̀ ń lọ jọ̀ọ́ torí ọlọ́run kò dárí jì mí jọ̀ọ́ jọ̀ọ́ torí ọlọ́run iṣẹ́ ìṣù ni jọ̀ọ́ torí ọlọ́run mo tẹ̀ fi ń dá lójú pé mi ní ṣerú ẹ̀ láéláé jọ̀ọ́ jọ̀ọ́ jọ̀ọ́. tẹ ṣe fún mi ò dáa nǹkan tẹ dẹ ṣe ó dùn mí gan àwọn mo mọ̀ pé ẹ kì í ṣe èèyàn bẹ́ẹ̀ mo mọ̀ pé ó ti nílé tẹ̀kùn ó tó sún yín débẹ̀. a <laughs> ní kò jọ torí ọlọ́run jọ dáríjì mi jọ. ọkọ ṣe rí omi ojú mi tó kàn tí kò dáa yìí èmi nìkan ló yé ọlọ́run ṣọ́ òde jọ àánú ẹ̀ ló ń ṣe mí. <laughs> ọláìtàn má jẹ́ kí àánú mi ṣe é mu ṣé ó lójú ọkùnrin tó lè gba nǹkan tí mò ń gbà mọ́ra ìwọ náà wò náà látọjọ́ ẹ̀ ó bára mi ṣe ń gbọ̀n tí mo bá ṣe ń sìn anything ló lè ṣẹlẹ̀ let's do this thing please my dear jọ. bíbí ní sùúrù sí má bínú sí mi jọ mi ì fẹ́ kí nǹkan kan ṣe ẹ́ ni kò ń ṣe pé mi náà fẹ́ fi ṣèkà fún ẹ but má jẹ́ kó ní bọ́ọ̀tì nínú ọláìtàn jẹ́ ká ṣe nǹkan tá a máa ṣe èmi náà ní ṣe ẹni à please please. bèbè ó yà dúró náà dúró náà jọ torí Ọlọ́run try láti understand mi mo ṣe pé mi understand ẹ ṣòro tèmi yé mi ò mi fẹ́ kó kú ni. <laughs> ọlá ìtàn o ò fẹ́ kí n kú mm. ó dàbí pé o ò mórúkọ mi dáadáa fọlọ́run ṣọ́ mm. ẹ̀ẹ̀mẹ́ta ni mo wá sáyé kí n tó dúró lẹ́lẹ́ǹkẹrin o o kì í wo gbogbo ẹ̀yìn mi gbẹ́rà ẹ̀kú tó wà níbẹ̀ ó lé ní five hundred ikú kíkú kan ò lè parú mi bó ṣe ń wù mí ìgbà tí mò ń kú tí mò ń kú lọ̀rọ̀ mi sún wọn tó ṣe fọlọ́run ṣọ́ mi òun ní kí n má bàa kú jẹ́ kí n kú tí mo bá kú ilé ni mo lọ máa ṣe padà ó ṣù ọ̀fun please let's do this. mo sọ ní sùúrù kò lè. hello fọlọ́run ṣọ́ ibo ló gbé fóònù ẹ sí látàárọ̀ tí mo ti ń pè ẹ́ ah, ah. uncle wálé ẹ má bínú ẹjọ́ mi mọ̀ pé yẹn ni mo ti ń pe nọ́mbà Fọlọ́runṣọ́ látàárọ̀ kò gbàgò ẹjọ́ ibo ló wà ẹ bá mi gbé fóònù fún. ẹ ikú láyéláyé ikú kẹ báwo ló ṣe ṣẹlẹ̀ àárọ̀ oh my god. Ah. Ah, it is Ah, èmi àti ẹ̀ ṣìjọ wa ah, ọ̀dà ok ok ok ok ok ah, máa pè é padà. Ah, Fọlọ́nṣọ́kù ikú kẹ̀ tèmi bá mi tèmi bá mi tèmi bá mi tèmi bá mi ọkùnrin kẹta lélẹ́yìí Samson pọ̀jù pò ló Ha! ṣọ́ ìwọ lọ́hùn nígbà wo sí gbà wo kí ni mo ṣe kí ni mo ṣe kí ni mo ṣe. fọlọ́run ṣọ́ ni ọkùnrin kẹta kẹta tó bá kú mọ́ mi lórí. ìyàlẹ́nu ló máa ń jẹ́ fún mi wípé má ti lọ sọ́dọ̀ wọn tí bá kúrò má kàn déédé gbọ́ pé wọ́n ti ṣaláìsí mi kí wọ́n wọ́n ṣe máa ń kú kí yé mi rárá. mo kú nǹkan tó wà ń pa mí lẹ́kùn ni wípé ẹ̀yin náà ní pẹ́ kú ọ̀daràn tèmi ti ta mo ti ṣe dédé lẹ́kú mo ti dáràn nìyẹn láìtọ́ ọba ti sọ fún mi tẹ́lẹ̀ ọba sọ fún mi tẹ́lẹ̀ kí lèmi tó ta. Ah! Ah! Ah! Ah! Ah! ẹ ṣẹlẹ̀ kẹ́ o àwọn ètò àwọn ètò kàṣà ẹ̀tú mi lẹ̀ ẹ́ àwọn ètò. mo ní ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ta ló sọ pé kú ni mo ní kò síkú kan lójú rẹ̀ sí dànù ẹ má jẹ́ ń ṣe ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ibi mi náà mo ní ọmọdé èmi náà mo sì ní oṣì ọyá ṣì dànù àní oṣì. ojú ṣẹ̀ṣẹ̀ kankan wà tí mo ṣẹ̀yìn ni ẹjọ́ ohun tẹ́ bá fẹ́ sọ fún mi. ikú kan ò ní pa ọ sí fìlà orí rẹ oh, ìbádọ́ mi ló wà yìí ṣì dànù. bàbá mi ṣe tán. ṣí kíní kún bẹ́ẹ̀ kọ̀gbọ́n. ṣọ́tán ṣé o ti wá kú báyìí àní ṣé o ti kú báyìí bẹ́ẹ̀ ni o ti gbé kú mi. ẹ̀dùn bàbá ṣé kú mi ní kú mi báyìí. gbé kú mi ni wọ́n ń pè tó ṣẹlẹ̀ sí ọ̀hún bẹ́ẹ̀ ni ó rí mọ́ bá ọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ o kó o sì mọ́ dúpẹ́ lọ́wọ́ ọmọbìnrin tó pàdé òun torí ikú ló pàdé ikú bí ikú bá sì pàdé ikú báyìí ikú gbé kú mi ni ikú gbẹ́kú mi. bẹ́ẹ̀ ni sórí ikú títí ń bẹ lára tiẹ̀ tipẹ́tipẹ́ ni ikú tọmọbìnrin ń gbé mi hmm. lọ bá dò gbogbo rọ́ṣè ló kú mọ́ bẹ́ẹ̀ ni. Ah, ṣé bàbá. ó gbọ́ bí babaláwo ti ń kìfa ni ó ní òyìn nìkan gẹ̀ dífá fún Ọ̀rúnmìlà ńjọ́ tí lọ rèé fọta ogbó bọrí tí Ọ̀rúnmìlà ń lọ rèé bá kú mulẹ̀ hmm. kó má bàa kú ó rí òyìn nìkan gẹ̀ lọ́rùnmìlà lọ́ọ́ bá pé kí lòun ó ṣe tóun ò ní kú. Oyinìkangẹ̀ ní kí Ọ̀rúnmìlà wá òrí kó wá èpo gi oṣè kó wá fi ògbógbó róṣè kó fi kò hmm. Ọ̀rúnmìlà bá ṣètùtù ni ò bá kú mọ́ hmm. níjọ́ náà lọ́hùn-ún tí mo ṣètùtù fún ọ ọ pé ètùtù tí Ọ̀rúnmìlà ṣeun ni mo ṣe fún ọ tí mo parí ẹ̀ sínú fìlà. wáò simila ètùtù lèmi àti Ọ̀rúnmìlà jọ ṣe. òun ni ni mo parí ẹ̀ sínú fìlà fún ọ pé kó o máa dé ó ti dò gbogbo rọ́ṣẹ̀ òkú mọ̀. Ah, ó ga gbẹ́kú mi lọ ṣẹlẹ̀ ń o sì tún kú mọ́. ọ̀rẹ́ mi ò ṣe o ah, bàbá ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ mi. máa dúpẹ́ wo ó dá mi lójú pé ẹni tí ń fi kú wá kiri o ó ti fara káṣá bẹ́ẹ̀ ni kí wọ́n máa jókòó máa yọ̀ lókù bẹ́ẹ̀ ni. bàbá kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ sí irú ọmọbìnrin yẹn tọkùnrin àfi máa kú mọ́ lórí. ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ìran rẹ̀ gangan sì ni kódà obìnrin ni ẹ̀jẹ̀ òun pẹ̀lú obìnrin ni mo rí tó fi nǹkan sí láà hmm. pé kó má bàa rọ́kọ fẹ́ débi tí ó rèlé ọkọ toró mọ̀ pé bọ́ bá ti kúrò lákàtà òun eyín jẹranjẹran yóò dẹ̀ntì ń jẹgun hmm. yóò adẹ́lẹ́sìn àná ìdínú tó fi wá fi ikú sí i lára pé gbogbo ọkùnrin tó bá gorí ẹ̀ báyìí kí wọ́n máa kú dànù. Ah, ayé máa le o ah. ìka máa làwọn èèyàn. bẹ́ẹ̀ni. bàbá ẹ dúró hmm. ṣé bí ọmọbìnrin bó ṣe máa bá gbèsè ayé ẹ lọ nìyẹn. rárá o ẹ ti jọ rànra yín lọ́wọ́ ẹ ọmọ ifá tó dá fún wọ ló dá fún òun náà ikú ń bẹ lára tiẹ̀ ń bẹ lára tiẹ̀ nígbà kan sá. ǹjọ́ tí kú ẹ̀yin méjèèjì pàdé ikú ti gbé kú mi hmm. bó ti gbé kú mi lọ́dọ̀ tiẹ̀ ó ti gbé kú mi kúrò lára tiẹ̀ náà ẹnikẹ́ni nínú yín ò tún kú mọ́ ah. bẹ́ẹ̀ ni àkàṣe o ẹ̀yin méjèèjì ò tún gbọ́dọ̀ súnmọ́ra yín mọ́ o. ó lè ṣe. Ah, bàbá mo ti ṣe ah, mo ti ṣe. o kú oríire kó o máa jó kó o máa yọ̀ lóko ikú ti yẹ lórí rẹ. ọ̀rẹ́ ah, bákan náà ni o wọ́n ní wọn ọ̀rẹ́ ni tó jọ rárá ọdún ọlá gbà mí gbà mí tí mi bá fi rọ́lá ìtàn gbogbo nǹkan tó ń dánmọ̀ràn ìmọ̀ràn yìí á tán pátápátá ṣàánú mi. yọsọrẹ fọkànbalẹ̀ ah. ṣé kò tí mi sọ ti yẹ fọkànbalẹ̀ àní jẹ́ kó sú wa ni o ọ̀rẹ́ mi àní jẹ́ kó sú wa ni bọ̀kọ́ tèmi rò ní pé bóyá ká wa lọ sílùú. ọ mo ti pè wọn wọn náà ò rí mo dẹ̀ mọ́mọ́ má fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún wọn ni torí wàhálà títí wọn yẹn ó máa ti ẹ̀pọ̀ ju gbogbo nǹkan tó wà ń yìí lọ. ṣé àní lọ rìpọ́ọ̀tì ní police station báyìí. Ah, ṣé èèyàn wà ní lágbára báyìí kò ságbára kankan bí kankan tó fẹ́ ní o because èmi suspect pé ó tẹ̀lé ọkùnrin lọ ni so tá a bá lọ make report ní police station wọ́n máa tètè bá wa wá wọ́n lè tètè rí àbí kí ló rò. Ah, tó bá sọ pé kò ní sí wàhálà yálé yálé yálé lọ. nǹkan. ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe ṣe ọjọ́ kìíní ti lọ ìkejì ìkẹta ìkẹrin ení lọ́jọ́ karùn-ún mm. ẹ dẹ̀ ṣì wà láyé kò sí nǹkan kan tó ṣe yín ẹ kú. èmi ò lè kú mọ́ tó pé mo ti gbé kú mi bíi ti báwo sà kò yé mi. kò lè yé ẹ ọláìtàn kò lè yé ẹ ṣùgbọ́n nǹkan ni mo fẹ́ kó yé ẹ sórí bẹ́ẹ̀ mi ṣe ṣe bá ẹ lájọṣepọ̀ tí mo wà láyé tí mo wà láàyè tí mo gbé kú mi bẹ́ẹ̀ náà ni ọkùnrin kọkùnrin tó bá gorí ẹ̀ ń sìn ni ò ṣe ní kú mọ́. irọ́ ni o ṣé lóòótọ́ ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé hmm. ẹ ṣé gan ni ọkùnrin. torí pé èmi eh? pẹ̀lú ẹ̀ lájọ gbé kú ni. so ọkùnrin tó bá gun orí mi ò ní kú mọ́ hmm. ṣeun ẹ ṣé gan ni but ah, eh, báwo lẹ ṣe ṣe. kò lè yẹ torí pé ó deep ó deep kò lè yẹ eh. má wulẹ̀ lọ síbẹ̀ ṣùgbọ́n nǹkan kan ó ní mo fẹ́ kó mọ̀ ọláìtàn ọláìtàn ọláìtàn ẹ̀mí ló ní mo pè ẹ́. ẹ̀mẹ́ta. láti wákàtí tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ yìí ìbágbépọ̀ ìwọ èmi àti ẹ̀gbọ́n ẹ ó ti di èèwọ̀ fún ẹ o ah. ó túmọ̀ sí pé o ò lè gbé àkàtà wa mọ́ láyé àti láyé. Ah, láyé o rárá o rárá sá kí ló dé tẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ fún mi mi lè fi sista mi sílẹ̀ in fact mo ti fi wọ́n sínú ilà ìlú already ah ah mo mọ̀ pé wọ́n ti ń wá mi káàkiri wọ́n ti pe fóònù mi mo pa fún wọn nítorí mi mo kàn ń wò pé wọ́n ti wà worried. o lè fi sista yìí sílẹ̀. mi lè fi wọ́n sílẹ̀ o. a jẹ́ wípé ayé tó ń gbé tẹ́lẹ̀ tẹ́gbé bá ti gorí ẹ̀ lé ní báyìí ọjọ́ kejì wọn ti dèrò ọ̀run yẹn wú ẹ̀ nìyí. ah ayé ẹ tó bá ti wá mọ̀ pé láyé kò wù ẹ́ mọ́ ó túbọ̀ sí pé o lè bẹ́gbẹ́ ẹgbẹ́ mọ́ láéláé no matter what ok ẹ ti dánwò ìyá musa nìyẹn ìpàdé lórí fóònù ẹ gbọ́dọ̀ bára yín gbé mọ́ ìwọ náà máa gbé ayé ẹ kó máa ṣe rere lọ́kọ kó bímọ tiẹ̀ láyé àti láyé o gbọ́dọ̀ bá gbé pọ̀ mọ́ torí ẹ̀ mo ṣe wá gbà bíbá ìfọ̀ ẹ̀ tó wú ẹ̀ bá expire mo máa sùn mí ìfọ̀ ẹ̀ títí tí wàá fi lè máa dá asan lọ fúnra ẹ̀ ah, ọlọ́run aṣọ nìyẹn rèé fẹ́ ṣe sọ́nà sísítà mi náà sísítà mi. àwọn oṣù ọ̀rẹ́ mo rí ilé àpìṣètẹ̀ gan ni o ẹ eh, èmi àti ẹ máa máa bọ̀ ń sìn yìí. Eh. ok ṣé mo máa bá ẹ níbẹ̀ ni àbí ok ẹ̀yin lè wà ok a ní kí n ti ẹ̀rọ mo yí ìwú mo ti dàrú gan ni ok. okay ok ẹ wo tó bá jẹ́ pé èmi ni mo ṣáájú ẹ débẹ̀ màá pè ẹ bọ̀ tó bá jẹ́ pé òun náà ló ṣáájú mi débẹ̀ pè mí kó tó di pé o wọlé lọ bá wọn all right ẹ o ṣe màá rí ẹ láìpẹ́ ń sìn o ṣe dẹ my dear ó yá jẹ́ ká lọ. lọ ah, sí police station mo rò pé gbọ́ pé mi à ń kọ́ oh má bínú wọ́n ní kémi àtẹ́jọ́ wá sí police station wípé ká wá sign àti pé láti ẹ̀ lè help wọn pẹ̀lú investigation tó ń ṣe láti rí láìtàn. wíwẹ́jà lọ èmi ò ní mẹ́rin láti lọ síbi ìrànkan lẹ́nu. olúbọ̀ o ò prepare láti lọ síbi kankan bíi ti báwo báwo ló ṣe ń ṣe báyìí náà ah, ọ̀rọ̀ ọmọ yóò tiẹ̀ ka ẹ lára rárá ṣé tó bá dábúrò títí ẹni ṣáà ẹ máa tutù bára ẹ ṣe tutù yìí ni ẹ àbí ṣé bílẹ̀ tó ṣe máa sọnù nìyẹn ni báwo ló ṣe ń ṣe báyìí. ó láì tó ó láì tó kí ló dé kí ló tó ṣe báyìí fún mi láì tán tó dẹ̀ mú pé mi ò fọ̀rọ̀ ẹ ṣeré rárá tó bá ti di pé mo ṣèwádìí pa ẹgbẹ́ mi wà ẹ̀ṣẹ̀ mi ọmọdé bẹ́ẹ̀ kó dáríjì mi ẹni ìwòjì ká gbàgbé yẹn ah thank God you're back oh mi dùn èwo máa bọ̀. Ah, no sista mi kò lè ṣeé ṣe ìyẹn ti di àfihàn tí eégún fi ṣọ sista mi ẹ wo mi ìwá síbí ìbá ilé ni láti wá máa gbé pẹ̀lú yín oh mo wá kẹ́ lè mọ̀ pé àlàáfíà ni mo wà kò sí nǹkan kan tó ṣe mí kí n dẹ̀ wá dágbére fún yín ẹ má bínú mi ní lè má bá yín gbé mọ́ mi dẹ̀ ní lè bá yín ṣiṣẹ́ mọ́ mo fẹ́ dá wà láyé ara mi mi kì í ṣọmọdé mọ́ sista mi ẹ jọ nítorí Ọlọ́run sista mi mi fẹ́ kó dàbí ẹni pé mi mo dalẹ̀ yín rú ṣe rí ó yé mi ó yé Ọlọ́run. ó dá lé mi rú. Eh? ẹ má wọrẹ sísá mi ẹjọ ẹ jẹ́ kí n máa lọ. wò ó láìtàn wò ó wò ó jẹ́ ká mú tèrè kúrò o ò dálé mi rù eh? kò síbi tó ń lọ mo ló fẹ́ lọ mo ló fẹ́ lọ ẹni tí tó bá fẹ́ ni kò béèrè o gbogbo nǹkan tó bá fẹ́ ni máa ṣe fún ẹ. ẹ wo mo ní kí n wá dágbére fún yín ni. àwa. Ah, ah, kí ló ṣẹlẹ̀ náà fọmọlọ́mọ lẹ̀ kúlẹ̀ náà olúbọ̀ kúlẹ̀. èwo ni fọmọ ń lọ ọmọ lẹ́nu ọjọ́ bí ọmọ kékeré. olúbọ̀ kò nílé kó nílé ìjàre wọlá ìtàn wọlá ìtàn wojú mi. ìbúrò kí ló ṣẹlẹ̀ náà. wojú mi àbúrò mi wobi wobi wobi wobi nǹkan tó bá fẹ́ máa fún ẹ gbogbo nǹkan tó bá fẹ́ máa fún ẹ o nílé fi mí sílẹ̀. o máa lọ o ṣe ní lọ kí ló ṣe ní lọ. olúbọ̀ sọ̀rí tó ṣe ní lọ fún mi. báwo ló ṣe máa lọ o ti kọ́ yín lọ olúbọ̀ olúbọ̀ bóyá tó bá sọ̀rí tó ṣe ní lọ màá sọ pé kó má lọ olúbọ̀ tó bá tilẹ̀ lọ o ó ti lọ. ayi ká ló jẹ fún mi. yé yé yé yé yé yé yé mo ti lọ o ti kọ́ mi o ti kọ́ mi yẹmi jẹ o ti lọ o eh, ti lọ. o ti yẹ mi yẹ. mo ṣe mo ṣe. mo lọ bò ó. sọ́kú tó jẹ́ bá kọ́ dúró. Ah. tó ah. ah, o bá tilẹ̀ sọ ẹ̀dí tó o yẹ kó dúró o ti bá tiẹ̀ lọ olúbọ lọ́mọ bọ̀ yẹn padà wá o. kọ̀dé padà wá bí wàá jẹ lórí ọyọ mi. olúmọ olúmọ olúmọ ẹ̀dá ayé àníbi ló ń ṣe ìtẹ́lọ́rùn bàbá ìwà ìtẹ́lọ́rùn bàbá ìwà o ọjà láyé ó máa tú oníkálukú àgbálẹ̀ ẹ̀ lọ ó dára ká mọ ìwọ̀n ara wa ìwọ̀n oníwọ̀n lèèyàn kì í mọ̀ o kó kó pọ̀ kó pẹ́ látọ̀rọ̀ kó dùn kó tán fún wa. òjijì ni bá òkú ìṣe òtán o lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ àtàn o bá ọlọ́run bá ṣe rere ẹ̀dá ayé àníbi ló ń ṣe ìtẹ́lọ́rùn bàbá.